láti fi máa bọ̀ àṣírí ara wa kálíbà àjọyọ̀ alákọ̀ọ́lé ní ìbámu pẹ̀lú bọ́lá ọba ti ṣe pọ́n wálé torí pé ọlọ́run ọba wa ọpọ́n èèyàn gbogbo èèyàn ọpọ́n wálé wọ́n ní wọ́n lọ pàdé kẹrẹ́rọ́m náà bẹ́ẹ̀ ni Adam dájúdájú àti pọ́n àwọn ọmọ Ádámà aleyhi salam àti pọ́n wálé kí ni nǹkan náà tó ti pé yóò mú àjọyọ̀. yóò mú wa jẹ ẹni alápọ̀nlé gẹ́gẹ́ bí àpọ̀nlé eléyìí tọ́lọ̀ wọn bá ṣe fún wa òun ni ẹ̀wù wíwọ̀ sọ́rùn ẹ̀wù wíwọ̀ sọ́rùn ìdẹ̀ra ńlá ni eléyìí tọ́lọ̀ wọn ṣe fún mi tó fi mú àyàtọ̀ sí àwọn ẹranko yòókù gbogbo àwọn ẹranko yálà àwọn èyí ti ń bá yàn gbé àbáwọn èyí tó ṣe é pé wọ́n ń gbé gbogbo àwọn ẹranko wọ̀nyí. ẹranko làwọn náà fi jù wa ṣùgbọ́n ìṣe lọ́wọ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa lọ́dà wa yàtọ̀ kó ṣe wa lẹ́ranko abilaka yìí ẹranko tó ṣe bá sọ̀rọ̀ tó náà lè sọ̀rọ̀ ẹranko tí ọlọ́wọ́n bá fún nílà ká yìí tí ó fi máa gbọ́ níjàmbá ń bá sọ yé tí ó fi mà pé léyìí wọ́n fẹ́ kí n sẹ́ni ṣiṣe rẹ̀ ibẹ̀ lọ́nà wà eléyìí wọn fẹ́ kí n pàtì nínú pípàtì ibẹ̀ lọ́nà wà ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ọwọ́ apá wa lé ẹ̀tọ́ sáwọn ẹranko yòókù yìí ẹ̀tọ́ sí kó fún wa ní làákàyè ó sì wá lẹ́ranko tó ṣe pé yóò máa wẹ̀wù yóò máa wọ sọ̀sọ́rùn ẹ̀rí baba ńlá wa nabi adam aleyhi salam àti ìyá ńlá wa hawa aleyhi salam àwọn ní ẹni àkọ́kọ́ tí ọlọ́run bá kọ́ dá nínú àwọn èèyàn ní ìgbà tí wọ́n wà lálùjànnà náà kéésì pásọ ní bẹ lọ́rùn wa kéésì pẹ́ wù kan ni wọ́n sì ń wọ́ pẹ̀lú ṣùgbọ́n ṣe ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ó fi ìmálẹ̀ ló fi bo ìhòòhò wọn fún wa débi pé kìnní kejì wọn kò láǹfààní àti rí ìhòòhò ẹnì kejì náà ni àwọn màláíkà wọn ò láǹfààní àti rí ìhòòhò wọn ní ìgbà tí wọ́n wà nínú àlùjánnà. No nítorí pé àlùjánnà tẹ rí yẹn àyè ọlá ńlá ni níbi tó ti pé àbùkù kì í kàyàn níbẹ̀ èèyàn kì í sì wà ní wíwà tó lálébù nú nínú àlùjánnà ìdẹ́nì ní gbogbo ìgbà tó ti wà nínú àlùjánnà wọn ò rí ìhòòhò ara wọn ṣáájú kó tó di pé wọ́n ṣe ń tọ́lọ́wọ́n bá ní kí wọ́n má ṣe ìyẹn jíjẹ nínú èso eléyìí tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ fún wọn láti jẹ kí ni wọ́n jẹ nínú èso yìí sí ni ní kíá ńlọba di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní rí ìhòòhò ara wọn ìkíní kejì wọn wọ́n bá sáré lọ síbi tí ewé wà wọ́n já ewé wọ́n fi bo ìdí wọn wọ́n fi bo òhò wọn nítorí pé oníkálukú nínú àwọn èèyàn lópin ìgbà tí àdámé èèyàn tó bá dúró dọ́gba tí ọba tí ìdoríkodò gbogbo èèyàn ló máa ń dùn kápẹ́ nìkan rí ìhòòhò òun kì gbogbo onílàákàyè kápẹ́ nìkan rí di òun torí ẹ̀ ní kíá tí wọ́n rí gbà ah, ìdí wa níta ìhòhò wa ní lóde kékeré-kejì wọn sáré síbi tí yóò ti wá kan nínú àwọn ewé tó wà nínú àlìjẹ́nà wọ́n fi bọ ìhòhò wọn nítorí pé ọlọ́wọ́n bá gẹ ẹlẹ́dàá

yàtọ̀ sẹ́ni tó ṣe wípé òun òbí làkọ̀dà mú rárá ìhòhò rẹ àti kán ọ kò sí èyí tí ó lè sí lẹ́jàbàtà níwájú àwọn èèyàn tí ó sóko tó ń dì kí n bá wo ń wò tó burú ń ìdí nìyí tó fi jẹ́ wípé à láti jẹ́ wípé alágbọ̀ọ́yé nípa ẹ̀sìn wa kí láǹfààní kọ́ ọwọ́ sọ́sọ́rùn títọ̀ ń gbọ̀ tó ké gbogbo èèyàn náà ló wípé ìtọ̀ kìí bẹ lára káwa máa pamọ́ra pé a ṣẹ̀ṣẹ̀ wá wábì kan tá a ti lè tọ̀ tẹ́nìkan ò ti ní rí diwa bọ́ọ̀ bá rí kán rí subhanallah bẹ́ẹ̀ náà ni ẹni tó gbẹ́sí islam yé dáadáa tó jẹ́ ikú òǹgbádùn ní nǹkan kan ò sì tíì ṣe nínú ọpọlọ òní bò ńlá mu nígbà tá a rẹ̀ bá ń ṣe tó bá lọ sí hospital tí wọ́n á ní nínú oògùn tí wọ́n kọ fún yín o òun náà ní pẹ́ gbàbẹ́rẹ́ ẹ wá gbàbẹ́rẹ́ yìí ẹ mú lọ síbi tí wọ́n ti gún yín pàtẹ wá débẹ̀ ẹ̀yin jẹ́ ọkùnrin wọn alẹ́ ní táwọn ní tó lè gún yín obìnrin ni obìnrin báwo pé kíni wọn náà bá ń bọ́ sókòtò kíákíá sídìí rẹ lẹ̀ fóbìnrin olóbìnrin pé kó gún ọ lábẹ́rẹ́ ńbẹ̀ eléyìí túmọ̀ sí pé àdámà rẹ dorí kodò kò sálàáfíà nínú ọpọlọ rẹ tó bẹ́ẹ̀ ìdínú tó fi jẹ́ wípé ẹni tó bá lẹ́sìn yóò ní lálá gbọ́ngàdá àfi kí wá tí ó gún lábẹ́rẹ́ tọrọrọ tó wọn ò tí ì burú débi pé wọn ò ní làákàyè mà àárẹ̀ tí sì ń ṣe òun kò burú débi pé wọn máa ti ń lọ so nítorí ẹ bí ọba wọ òun máa bẹ̀rẹ̀ ìlọ síbòmíì tó wọn ti rọkùnrin tí ọbọ ògùn fẹ́ẹ́ náà lóbìnrin wọ́n sọ pé ọkùnrin ní ogun lábẹ́rẹ́ wọn náà ti ń bọ́ sókòtò ń ti ń tú gbogbo ìjáàbò ń tú jèlúbáàbò ń tú gbogbo ẹ̀ kẹ́hánì tó máa sọ tó gan-an rí kò nítumà kò nítumà rárárárárá torí ẹ̀ ẹ̀rú ń bà wá kó má pé nìfà òun náà ní tọ́pọ̀lọpọ̀ ń bá ká bẹ́ẹ̀ náà ni nígbà tó obìnrin tó lọ síwítù tó lọ wọn wọn wá sọ pé dókítà táwọn ní tó lè àtẹ́ǹdì sí wọn ọkùnrin ni torí ẹ̀ kí gbogbo àwọn obìnrin yẹn wọ́n bọ́ sọ wọn lẹ̀ lọ́n bá ti ń wọlé wọ́n sì síkùn wọn òun fẹ́ yẹ̀ wò ẹ́ pé kí ni kí n torí ẹ dókítà ni dókítà wa jẹ́ màláìkà a'udhu billahi minash shaitani rajim bẹ́ẹ̀ bá ti lóbìnrin tó lè yọ obìnrin wò ẹ lọ síwítù mi bọ́ọ̀kọ̀ ọkọ̀ ẹ lọ síwítù olówó níbi tí wọ́n ti ṣe ń tẹ̀ máa ń fẹ́ fún yín ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ torí aṣọ táwọn wọ̀ jẹ́mà iná àlá fẹ́ mà nípa rẹ̀ aṣọ táwọn wọ̀ afẹ́ mà nípa rẹ̀ ẹ̀rí aṣọ lábẹ́ èdè lárúbáwá wọ́n ní aṣọ òun náà ní gbogbo ní ọba ti bu ara wa gbogbo ní táwọ̀ tí ó bu ara wa eléyìí tó ṣe yí pé àá máa lò láti fi dáàbò bo ara ẹni níbi kó tutù kó tutù ọmọ mu ni kó oru kó sì má mu ni níta àwọ̀ sọ́rùn nítorí eléyìí òní wọ́n ń pè lásọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ nínú suratul a'raf ayà kẹrìndínlọ́gbọ̀n ó ní ya bani adam qad anzalna alaykum libasan yuwari sawatikum wa risha wa libasu at-taqwa dhalika khayr dhalika min ayati llahi la'allahum yadhakkarun ẹ̀yin ọmọ anabi adam ọlọ́run ọba ní dájúdájú a ti sọ aṣọ kalẹ̀ fún yín o aṣọ tí ẹ máa wọ̀ a ti sọ kalẹ̀ fún yín aṣọ yìí yóò máa bo ìhòhò yín eléyìí tó túmọ̀ sí wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tọ́lọ́wọ́n bá kọ́ sọ aṣọ kalẹ̀ níṣẹ́ lọ sọ aṣọ kalẹ̀ kó lè bá àjẹ aboni láti rí tí ò ní jẹ́ kí ìdíwọ́ máa sí síta tí ò ní jẹ́ kí ìhòhò wa kọ́ máa hàn sẹ́ni tí ò kó rí torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé lópin ìgbà tí àdámẹ́yàn tó bá dúró dọ́gba tí ọba ti dẹ̀gbẹ́ dànù ẹ rí i pé kò sẹ́nìkan tí ó fẹ́ kápẹ́ nìkẹ́ni ọ wá rí di òun. ìṣà ọlọ́run níbẹ̀ náà ni a ti sọ ìyẹ́ kalẹ̀ fún yín nítorí kí a sọ ó lè já sọ ó sì lè jẹ́ yẹ a ti sọ ìyẹ́ kalẹ̀ fún yín eléyìí tẹ́ ẹ máa fi sasọ tẹ́ ẹ máa wọ̀ ọlọ́run wa ni o gbogbo ẹ gbogbo ẹ wa libasu taqwa dhalika ẹ̀wù páyọ̀ ọlọ́run olólóore ju ẹ̀wù mi lọ nítorí pé bá wẹ̀ wò bá wẹ̀ wò tá a bá nípa ayọ̀ ọlọ́run á rí i pé níta àmọ́ sí ọ̀dà á jìnà sí ntọ́lọ̀ wọn bọ̀ ọ̀fẹ́ ṣùgbọ́n gbàtí èèyàn bá ti nípa ayọ̀ ọlọ́run á rí pé bọ́ wẹ̀ òní sáláì tún máa takotọ́ lọ òní sáláì máa tàpá síta nàbì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní sísọ̀ tá a sọ fún yín sísọ̀ tá ìyẹ́ kalẹ̀ fún yín kẹ́ ẹ máa fi sẹ̀wù kẹ́ ẹ máa wọ̀ sọ́rùn ọlọ́wọ́ bá lélẹ́yìn ń bẹ nínú àwọn àmì òun kẹ́ ẹ lè bá àjẹni tí ọmọ àti rántí. kí wọ́n á ní ìdájọ́ káwẹ́wù kí ní ìdájọ́ káwẹ́wù sọ́run jama. lábẹ́ òfin ṣẹ̀ríyà a rí i pé òfin tó de káwẹ́wù kìí sórí sí kànáà. òfin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ló máa ń bẹ pẹ̀lú káwẹ́wù láti orí èèyàn kan dé èèyàn kan láti orí ipò kan dépò kan láti orí aṣọ kan dáṣọ kan. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ aṣọ tá a wọ̀ tá a fi bọ ìhòhò wa aṣọ tá a wọ̀ fi bọ ìhòhò wa eléyìí tọkọ dínà akẹ́lómi kò rí ìhòhò wa aṣọ eléyìí ọ̀ràn yẹn ni. bọ ìhòhò rẹ̀ tí ọ̀lẹ́tọ̀ òfin ní rí ìhòhò rẹ̀ ìdájọ́ káwọ eléyìí ọ̀ràn yẹn ni. eléyìí tó túmọ̀ ó mà músẹ̀ ní ìgbà tí ọsán asọmára nínú ilé níbi tí àwọn èèyàn wà lọ́lọ́kan ọ̀jọ̀kan láwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí fún àrídìí rẹ. ọwọ́ asán asọ yìí mára ó fi ọ̀pá kájà rẹ̀ ọsán mára ọ̀pá kájà rẹ̀ lọ́nà tó ṣe é pé kan ló gbòdì lẹ̀ ẹgbẹ́ kejì sì wà sísí délẹ̀ bó ń ṣe ń rìn lọ́tọ́ ń bọ̀ bẹ́ẹ̀ ni gbogbo èèyàn rí gbogbo òdì rẹ̀ ó dájú yìí pé o ti ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa èyí tó jẹ́ ọ̀ràn yẹn kó o ṣe nínú èyí tí jẹ́ aṣọ o tí se ṣe torí ẹ̀ èyàn ṣẹlọ̀ bẹ́ẹ̀ náà ni nígbà tó sẹ́ tó sán ìlọ́dì tó sán mẹ́dì tó wẹ̀lì lọ sán mẹ́dì ó wá nítorí pọ̀ ńlọ wẹ̀ ni ó wá jókòó ń bìkan oní ọkọ́kọ́ fẹ́ rún pákó kó tó di pọ́ lọ sí balùwẹ̀ ó wá jókòó yùn kò pátákó sí kan nídìí rẹ̀ gbogbo èèyàn wọn wò di rẹ ránṣẹ́ wọn fi lẹ́yìn wọn fi ṣe CNN wàlà hawla wàlà quwwata illa tẹyẹ lọ nítorí ká sọ èyí tó kéré jù tọgbọdọ wà láàrin yẹn tí ibò òhò ẹni kò sí lára a aṣọ tó ń ó bo ìdodo òun títí òun ni ó rẹ̀ kò tó jókòó kò gbogbo faraidu rẹ gbogbo nawafilu rẹ òun náà lọ ha sita yi òun ni gbogbo èèyàn ń wò Be subhanallah náà ni ẹni tó ti ti ẹ̀wọ́ pátá nígbà tó gbogbo ẹsọ sọ̀kan gbogbo ta rẹ náà là tí wọn pé ara òhò ni tó jù nínú àwọn pa ni ló nínú torí bẹ́ẹ̀ náà ni ìwọ obìnrin tó ṣe é pé ìgbà tẹ́ ẹ̀ bá jáde nílé ẹ rí i pé ẹ wọ̀sán masha allah dúdú ni yín ni funfun ni kò sẹ́ni tó lè dààmú nítorí pé lẹ́yìn kan ìwẹ̀ òjá ẹ tún wá lò ní pọ́ọ̀pù eléyìí tó bo ojú yín walhamdulilayi ṣùgbọ́n o tábà wá dénú létà ẹ sì mọ̀ pé létà yẹn irú wa ògiri wa ni nínú ilé yẹn àwọn èèyàn ń bẹ́ńbẹ́ lẹ́lẹ́kàǹkà lóríṣiríṣi tọ́yẹ pé kò sí ń tọ́ka ẹnìkan pẹ̀lẹ́ nìkan tó tọ́lẹ̀tì ẹ̀jọ̀ ṣí ààrẹ náà ni ilé ìwẹ̀ ẹ̀jọ̀ lò náà ni ilé ìdáná ẹ̀jọ̀ wà ń bẹ̀ náà ni. tọ́ tọ́ba tí wàá wà nulẹ̀ yóò wá san aṣọ mọ́ra aṣọ yẹn yóò fi mú òkè ọmú rẹ̀ wá sísàlẹ̀ látòkè ọmú lọ sórí la hawla wala quwwata illa billah láti ojúgun wá sísàlẹ̀ yóò sọ ike kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó burú ẹni tó wá jọ ń gbélé àwọn ti mọ bóòní àwòrán òkè ọmú rẹ̀ sókè rí wọ́n sì ti ma báwo lórí rẹ̀ gáárí kẹlẹ́bẹ́ ni àbí bẹ́ńbẹ́ gbogbo ẹ̀ wọ́n ti dáàmà àwọn ti dáàmà báwo lójúkun rẹ̀ rí títí dé àtẹlẹsẹ̀ rẹ̀ wọ́n ti dáàmà ṣùgbọ́n gbogbo wọn ọmọ akama ah, ah, wọ́n mọ̀ ṣe mọ̀ pé sóun náà sínú sóun ní jáde nígbà tí máa ń jáde bó ti gbé jìlù báàbò wọ̀ kò sẹ́ni tó tún dáàmà ma ṣé kí wọ́n á ní vok ìṣe mùnáfìkì nìyẹn torí kí kan gbogbo èèyàn lè rárá yín ìgbà kan àwọn èèyàn ní rárá yín torí ilẹ̀ ọ̀sẹ̀ náà torí pé ìjọ yẹ òbò o tọ́jú ọ̀ràn àyàn pé kó o bò tán ìtọ́jú ọ̀ràn àyàn kó òbò tán obìnrin ọ̀rọ̀ ọkùnrin gbogbo ara ti ẹ̀ ní kíni ìhòhò torí délé yìí mójútó lé yìí báyìí tọ́ ìntàwọ̀ táàbì bọ ìhòhò wa eléyìí ọ̀ràn àyàn ni o gẹ́gẹ́ bí ọlọ́run يا بني آدم خذوا زينتكم عند كل مسجد أيها آدم عليه السلام أسي أصا أسي أصا نقول واتبع في الصلاة أسي أصا نقول واتبع في الصلاة إليه نتمعى أيها كيف تأسي أصا نقول واتبع في هو مثل أسيو تركي تبع في الصلاة إني كوسي أصا شو تبع في هو مثل أسيو ó lè jẹ́ pọ̀ fẹ́ ṣe sọ̀lá tètè bá fẹ́ ṣe sọ̀lá tó ọ̀wọ́ mọ́sálásí ṣe sọ̀lá tó ò ní sọ̀sọ̀ ọ̀ sọ̀sọ̀ tó àyà yìí ó túmọ̀ sí pé wọ́n dárúkọ mọ́sálásí nítorí pé eléyìí ti ṣẹlẹ̀ àfi pa á láṣẹ àwa gẹ́gẹ́ bí ọkùnrin sáàbà ṣe sọ̀lá oníkàmá ṣe sọ̀lá ti níbo ní mọ́sálásí gbogbo tèmi bá pa mọ́sálásí tì tí wọn náà wa wọn ò ní ṣiṣẹ́ tàǹtì torí zinatakum inda kulli masjid àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní ìtumọ̀ àyà yìí ni o ìtumọ̀ àyà yìí ni pé ẹ bó ìhòhò yín ní gbogbo ìgbà tẹ́ bá ti sọ̀láàtì ẹ bó ìhòhò yín ní gbogbo ìgbà tẹ́ bá ti sọ̀láàtì eléyìí túmọ̀ sí pé kábò ìhòhò wa ń kọ́ ọ̀ràn yẹn ni torí rẹ̀ aṣọ tí gbogbo wa wọ̀ tá a fi bó ìhòhò wa ọ̀ràn yẹn ni ká wọlú eléyìí ìhòhò wa ni hò tá a fi mọ̀ owó tiẹ̀ ó ń bẹ láàrin ìdodo rẹ sí orúnkún rẹ méjèèjì láàrin ìdodo wa sí orúnkún wa ìhòòhò wa nìyẹn a gbọ́dọ̀ kankan sí sílẹ̀ nígbà ẹni tí sáti rí owó wa a orí ti ń wa sí orúnkún wa ni náà sáti rí wa tó bá jọkùnrin ìyàwó ni ìyàwó rẹ òun lè rí rẹ òun ló lè rí ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ ẹnikẹ́ni míì nínú àwọn ọkùnrin kò lẹ́tọ̀ọ́ sí kó rí ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ síbi o ti rí ibi tó ti ń sẹ́ lọ́nà báyìí tó fi jẹ́ pé ìwọ ti ẹ bọ́ksà lọ́kàn wọ̀ ẹ sọ pé bọ́ksà pélébé tó kò dé dodo kò sì borúnkún kò dé dodo kò borúnkún agbede méjì ló ń dúró sí tó ti rí ibi tó ti ń sẹ́ lọ́nà báyìí ẹ̀rúbìnrin ìhó tiẹ̀ lóbìnrin sóbìnrin. So lóbìnrin sóbìnrin gẹ́gẹ́ bí ìhòhò ọkùnrin sọ́kùnrin gẹ́gẹ́ bí ìhòhò ọkùnrin sọ́kùnrin kí ni ìhòhò ọkùnrin sọ́kùnrin nìsín òun náà ni ìdodo wa sí orúnkún wa méjèèjì bẹ́ẹ̀ náà ni ìhòhò tóbìnrin ìhòhò tiẹ̀ náà láàrin obìnrin sóbìnrin òun náà ni ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ méjèèjì àwọn kìlọ̀ wọn fẹ́ sọ pé ọjà yó tóbi wa tún sí òkè ìdodo rẹ̀ náà sílẹ̀ fóbìnrin ẹgbẹ́ rẹ̀ wọn máa wọ ọmú rẹ̀ wọn máa wọ ẹ̀yìn rẹ̀ wọn máa wọ gbáyà kékin so nítorí ẹ àmọ́ bófin ṣẹ̀rí àti ṣe sọ oníkóbìnrin sóbìnrin ìhòòhò tiwọn náà dà bí ìhòòhò ọkùnrin sọkùnrin láàrin obìnrin sí gbogbo èèyàn obìnrin gbogbo ara rẹ ní gbogbo ara rẹ ní gbogbo ara rẹ ní wòwò sí ìyàwó nítorí pé kò sí ìhòòhò láàrin ọkọ àti ìyàwó rẹ. tẹ́lẹ̀ báyé wa ajẹ́ pé ńgbà tá a ti mà ipe ìhòòhò wa nìyẹn ọ̀ràn yẹn ló jẹ́ pé ká bò ó ṣùgbọ́n ọkùnrin sí gbogbo obìnrin ó lè jẹ́ pé àárín ìdodo rẹ sí orúnkún rẹ. náà ló bò eléyìí ò pé kọ́ mọ́ yọ síbikíbi tó bá fẹ́ yọ sí eléyìí ò pé kọ́kùnrin ọmọ yọ síbikíbi tó bá fẹ́ yọ sí kó sáà ti rí pé ìdodo òun sí orúnkún òun méjèèjì ńlò ń bò sẹlẹ ìjẹ náà ló ṣe jẹ kótó abágbé sọ ihram ẹ rí i pé á san kan mára a san mára tá a láti jẹ pé déédéé orí òkè dodo wa láti ró kìí ṣe pé rò ní déédéé ibi wa lókè ńlá gbélé. lọ́nà tó ṣe pé títòkè bá bọ́ títòkè bá bọ́ nǹkan kan ò ní hàn ní òwò rẹ nítorí pé ó ti bo ìdodo rẹ náà tẹ́lẹ̀ náà sí ìsàlẹ̀ orúnkún rẹ méjèèjì alhamdulillah tẹ̀lé ìjẹba ọ̀ràn yẹn ní ká rí kó abo dáadáa ká má sí ìhòhò wá sílẹ̀ wọ́n bẹ nínú aṣọ táwọ̀ aṣọ tó ṣe pé tá a bá wọrú rẹ̀ Agbalada. Taaba a bá Agbalada rẹ̀ a bá wọ náà ní alimandobo ilẹ̀ yìí eléyìí tó ṣe pé wíwọ̀ tiẹ̀ ọjọ́ sọ́nà náà ní aṣọ tá a wọ̀ tó ṣe pé ọ̀hàn lára ti kọjá abo ìhòhò lásán ó ti kọjá pé abo ìhòhò lásán kálukú wá eléyìí tá à ń rí ó ti kọjá apá abo ìhòhò lásán ṣe eléyìí ó ti wá bẹ́ẹ̀ mandobon iléyìí oníkàlùkù wa yóò gbalada rẹ̀ lọ́dọ̀ ọlọ pé ọwọ́ ẹ̀wù dáa ọjáde nídàdí ọmọlúwàbí eléyìí kí ni dájọ́ rẹ̀ mandobon iléyìí ń bẹ nínú nǹkan tí sẹ́rí àtiwá lójú kòkòrò ká ṣe torí pé ọlọ́run pa wá láti pé wọ́n á máa bi ni'mati rabbika fahaddith ìdẹ̀ra tó lọ́wọ́ bá ṣe fún ọ máa fi sọ̀rọ̀ ìdẹ̀ra tó lọ́wọ́ ṣe fún ọ jẹ́ wọ́n hàn lára rẹ̀ yìí ṣe pé kọ́ lọ́wọ́ bó ṣe dẹ̀ra fún ẹ bébí kó lè wọ ẹ̀wù tó dáa kó a jẹ́ pé èkìsà náà lọ́wọ́ mọ̀ wọ̀ káńjọ ojúmọ́ ẹ̀wù ẹ̀yọ̀ kan náà ni wọ́n ti mọ̀ bí yúnífọ́ọ̀mù ẹlẹ́wọ̀n àwọn èèyàn àwọn èsì ìdámà níjọ́ kan pé ẹ̀wù títí wọ̀ látọ̀dún kan náà ah, ọlọ́mọ ti ṣàdánwò fún wa ẹlòmíì kó aṣọ jọ sínú ilé ó kó jọ di ẹni tí ó lò lẹ́yìn ikú rẹ̀ ni torí pé ńgbà tí wọ́n bá lè wọ̀ kí wọ́n lè dá fún kí lè rán sọ yẹn fún onítọ̀ ń bá ń wọṣọ tó dáa àwọn èèyàn ó lérò pówó pọ̀ lọ́wọ́ rẹ ni àà èyí tọ́lọ̀ wọn bá fún ẹ tó fi rélẹ̀ yìí náà dá orí ńlá ni tẹ̀fẹ́ yẹn ń bẹ tó ń fẹ́ wọrú rẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ wọn bò fún dá tẹ̀ tọ́lọ̀ ń ṣèdẹ́ra yẹn fún wọ́ọ́ ọwọ́ alátọ̀dọ̀ abul ahwas òní àgbà alátọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ ni mo wọ mo wọlé lọ bá nàbẹ̀ wa muhammad sallallahu alayhi wa alihi wa sallama ìgbà tí ànábì rí mi ó rí i pé àwòrán mi ò dá aṣọ tí mo wọ̀ kò sunwọ̀n bàbá tó ṣẹlẹ̀ sí fún aróyìn yìí o faqal ànábì sallallahu alayhi wa sallam wa ni alaka ṣé ọlọ́run ọba wa ṣèdẹ́ra kan fún ọbí láyé na'am mo ní bẹ́ẹ̀ ni ọlọ́run ṣèdẹ́ra fún mi ìwọ sallallahu alayhi wa sallam min kulli al-mali qad atani Allahu ta'ala kò sí oríṣi owó náà láyé yìí àfi ọba fún mi ní nínú rẹ̀ àà owó gold ni mo ní owó ni mo nínú ẹ̀ ni mo ní. bọ́jà màálù ni mo ní bọ́jà kúta ni mo ní. ok tó bá wá jẹ́ pé gbogbo nǹkan yìí lọ́lọ́wọ́ bá ṣe fún ẹ kí wọ́n á ló dé tó fi rí bó ṣe rí. àlẹ́mi ni idha kana laka malun falyura alayk tó o bá jẹ́ ni tó lówó lóòótọ́ gẹ́gẹ́ bó ti ṣe wí yìí járe lára rẹ̀. tẹ̀lé ìtumọ̀ sí i ó ṣe dáadáa kankan nígbà tó o máa rí dọ̀tí. ó ò ṣe dáadáa kankan nígbà tẹ ewu tó ń wọ̀ sọ́run tí ò dáa tọ́ba jẹ́ wípé ọba lówó kan jaari lára rẹ̀ ta ló ń bá yẹn sọ̀rọ̀ báyìí anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ọlọ́run ti ṣèdẹ̀rọ̀ fún ọ má gbé ìdẹ̀rọ̀ ọlọ́run ọba pamọ́ alimami ahmed àti imaamu nasa'i àwọn ni wọ́n gbé àdìsí yìí jáde bí sanadun sahih ọ̀nà tó sì gbà wá ogúnrégé. حديث سوى الأسود عبد الله ابن عمرو ابن العاص رضي الله عنهما قال نبي محمد صلى الله عليه وآله وسلم إن الله يحب أن يرى أثر نعمته على عبده رواه الترمذي بسند حسن قولي الله بين ذاوى قولي فاستكبكم وري قولي قادرة سفروا ملاري روم ọlọ́run ṣe dẹ̀ra fún ẹ ọlọ́run fẹ́ lórí pa rẹ̀ lára rẹ̀ ọ̀kan nínú bí ó ti ṣe rí lára rẹ̀ òun náà ní tó bá wọ̀ sọ́rùn torí bàbá ti ṣe múra jáde bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá kú ọ lọ́nà ó kú ọ tó bá múra jáde ní múra jáde ẹni tó lọ ń ṣèkẹ́ fún ẹni tó bá kú ọ lọ́nà yóò rí ìdẹ̀ra ọlọ́run lára rẹ̀ yóò tara rẹ̀ yóò yìn lọ́run bí alihamudulilayi tó bá sì jáde níjáde ẹni tó lọ́run ọba kẹ́ ẹni tó bá rí ọ yóò rí ọ ní ìrì ẹni tó mọ oore tó lọ́wọ́ bá ṣe fún ń lò àmọ́ tó o bá jáde níjáde ẹni tí yà ń jẹ níjáde ẹni tí ò rí jẹ níjáde ẹni tí ò rí wọ̀ ó dájú pé gbogbo ẹni tó bá rí ọ yóò mọ wọ ní ìwọ ẹni tí yà ń jẹ ni ní ìwọ ẹni tí nǹkan ṣe nígbà tó sì jẹ́ pé bóyá pàtì aṣọ tó ní gan bóyá píkọ̀pù lè kó wàláhì bẹ́ẹ̀ lẹ́lòmíì àwọn àpàtì aṣọ tó ní tí bá lọ gbé píkọ̀pù wa kò lè kó lẹ́ẹ̀kan àmọ́ ńgbà tí ó bá jáde aṣọ burúkú ni ọmọ wọ̀ sọ́rùn aṣọ wọn fi ń tọrọ aṣọ míì ni ọmọ wọ̀ sọ́rùn fìlà wọn fi ń tọrọ fìlà míì ni ọmọ adé sórí bàtà wọn fi ń tọrọ bàtà míì ni ọmọ wọ̀ sẹ́sẹ̀ bàtà tó ṣe ìpè kọ̀ lẹ́pọ̀ wọn kàn gáàrú rẹ̀ mọ́ra wọn ni bí tí wọ́n ti rìn lọ títí sàlẹ̀ bá ti wúwo ju tòkè lọ tòkè ọ̀yọ́wọ́ sẹ́ẹ́ àwọn tó bá wá rí ń bẹ ah, bàbá ẹ lọ sọ́dọ̀ yóò ń bàtà ẹ wúwe tó bá ṣe ń kẹgbà kan bàtà wọn fi ń tọrọ bàtà nu wọn mọ adájọ bálá ìlórí lọ́ba tún jáde lọ́la èyí títún yọ inú fi eléyìí sínú ilé pé àbọ̀ bóyá tún rí mi lónìí jáwé eléyìí jáde síbẹ̀ náà lọ́wọ́ ayé ká máa ayé wa ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí pé tó ń bá fún pa ńlára rẹ nínú àwọn aṣọ tó ṣe pé wíwọ̀ wọn ó tún jẹ́ mandobun ilẹ̀yì ọjọ́ súnà òun náà ní ká wọṣọ láti fi ṣọ̀ṣọ́ ká wọṣọ ká lè bá rẹwà ká wọṣọ tí ó gbé ẹwà tó lọ́wọ́n bá fún wa tí ó gbé jáde pàápàá jùlọ láwọn ọjọ́ jùmọ̀ọ́ àti láwọn ọjọ́ ọdún àwa mùsùlùmí ọjọ́ ọdún tunu Ramadan àti ọjọ́ ọdún iléyà kéèyàn wọ aṣọ tó dára eléyìí tó gbé ọ̀fọ̀ rẹ̀ jáde tó rí tó tó wò pé ah, lágbájá náà ni alihamudulilayi aṣọ tí ó gbé ọ̀fọ̀ rẹ̀ jáde báwọn àbí kó tiẹ̀ jẹ́ pé ẹni ṣiṣẹ́ ni ọmọ ń lọ ilé ọkọ ìwọ náà ló ń gbéyàwó ìwọ náà ló ń gbéyàwó ìwọ ni bàbá ìyàwó ìwọ náà sì ni bàbá ọkọ lọ́jọ́ yìí ẹ wọ dáa kéde kótó àwọn sọ sí ìgbà tó ṣe pé wọ́n lé ọ ni eré lọ sá débì subhanallah àbẹ́ni tí ń ṣèyàwó dáadáa mà tọwọ́ ẹ̀wù bí ẹni tó fẹ́ tú bóòtù èyí ti jẹ́ onímọ̀ lọ́jọ́ tiẹ̀ ó ní akáni bẹ́ńbẹ́ kí ni bẹ́ńbẹ́ sọ́lọ́ ọ̀wọ́ awẹ́wù dáwọ́ ni aláìlágbọ̀ yẹ́sì àní bẹ́ńnu màndóbùn ìlẹ́yìí ohun tí sẹ̀ríà tí ó fọ́n ńlá tọ́lọ́wọ́n bó ti torí ẹ̀ fọ́n ńlá dá tí sẹ̀ríà pè wá lọ síbi kásì láwọn ọjọ́ ńlá ọjọ́ ọdún ọjọ́ júmọ̀à àti ọjọ́ pé bóyá ẹ̀ ń sinmi lọ ilé ọkọ ni àbẹ́yìn náà lẹ̀ ń fẹ́ yàwó àbẹ́ ń fẹ́ yàwó fọ́ọ́mà ni kẹwẹ́ ẹ̀wù tó dáa ẹ̀wù tí yóò jẹ́ kẹ́ ẹ rẹwà. àbí àpérò kan wà tí a fẹ́ ti láyè kan wọ́n si pe gbogbo yín wọ́n pe gbogbo yín gbogbo yín náà lẹ́ pàtàkì wọ́n wá wọn sọ kan pé kó ti ya lẹ́yìn ọrùn àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ọwọ́ sọ kan pé tó tó sọ́ra tó bá mí lọ́nà tó lágbára okùn ṣòkòtò rẹ̀ lè já níbi tó ti gbódé irú rẹ̀ ni wọ́n wọ̀ lọ́bẹ̀ okùn sì já náà bẹ́ẹ̀ náà wọ́n ẹ wo àbùkù yẹn bí ò ti ṣe ní lẹ́gbẹ́ torí ẹ̀ wọ́n ń ṣàpéjọ kan wọ́n wá pè ọ́ àpérò ni wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa tí ó mú lọ síwájú báwọn èèyàn lápèjúwe wẹ̀wù tó dáa ìwọ náà ní ìwọ náà ló lò mà ọ̀fẹ́ lọ báwọn èèyàn sọ̀rọ̀ mọ wẹ̀wù pé ẹ̀ẹ́dá ni bẹ́ẹ̀nbẹ́ẹ́ bọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́jà wẹ̀wù tó dáa wẹ̀wù tó dáa sọ eléyìí ń bẹ nínú nǹkan tí ṣẹ̀rí àti ń ká ṣe torí ẹ̀ هو أنه حديث لا تدعى عائشة رضي الله عنها قال نبي محمد صلى الله عليه وآله وسلم ونما على أحدكم إن وجد سعة أن يتخذ ثوبين ليوم الجمعة غير ثوبي مهنته رواه ابن ماجة بسند صحيح النبي صلى الله عليه وسلم كله فرسان كانوا لا تجايكي owówó raṣọ méjì kan pamọ́ owówó raṣọ méjì kan pamọ́ pàápàá jùlọ gbogbo ẹni tọ́lọ̀ ń bá bùkún kí ló burú fún un láti gbìyànjú raṣọ méjì kan pamọ́ aṣọ méjì ń kèsì kọ̀m̀plìtì méjì o aṣọ méjì ń yẹn ni pé tòkè tilẹ̀ tẹ̀wọ̀n kí kọ̀m̀plìtì kan kí ni tó burú kápẹ́ nìkan nínú yín ó rówó méjì kan tí ó máa wọ̀ fọ́jọ́júmọ́ à sásọ ọsẹ rẹ tí máa wọ̀ lójoojúmọ́ subhanallah kí ló burú fún ògbẹ́ tó lọ́n bá bùkún nínú yín táyé pé ó rówó ó sì fi ra aṣọ méjì kan máa ọsẹ rí nǹkan bẹ́ẹ̀ yàtọ̀ sí ẹlòmíì aṣọ náà ni ó gbé iná ni ó gbé lọ mọ́sálásí lọ́jọ́ jùmọ̀ aṣọ mẹ́kọ rẹ̀ yóò gbé lọ mọ́sálásí lọ́jọ́ jùmọ̀ àwọn oòrùn lóríṣiríṣi yóò máa wá sọ lọ́tún yóò máa sọ lóṣù ẹlòmíì aṣọ tí ń wọ̀ nísàn mi títí ń sàpàtà òun náà ni ó ti wọ̀ lọ mọ́sálásí lọ́jọ́ jùmọ̀ ẹ̀wà ẹ jẹ́ káwa náà wá aṣọ kára kágbé pamọ́ ká máa fi retí ọjọ́ jùmọ̀ èyí tá a máa wọ̀ lọ́jọ́ jùmọ̀ ọlọ́run ọba wa kọ́mọ̀fì ń tá a fi máa ṣe àwọn dáadáa yìí kọ́mọ̀fì wọn wa kó sì wá lọ́kàn mi ẹni tí ṣe dáadáa tí ó sì máa ṣe ń tẹ́sí islam tó fi kọ́ wa. a ní nínú nǹkan tí sẹ́ríyà tó pè wá lọ sídìí rẹ̀ láti gba aládàá látàrí ṣíṣe rẹ̀ òun náà ní káwọn sọ fi sọ̀sọ́ pàápàá jùlọ láwọn ọjọ́ ọdún wa àti láwọn ọjọ́ júmọ̀à àti láwọn ọjọ́ àpéjọ àníkàwọ̀ sọ̀tọ̀ dáa mandobun ilẹ̀ yìí ìṣe ni ọ̀jẹ̀ bẹ́ẹ̀ o lópin ìgbà tí ọba ti jẹ́ pé àwọ̀sọ tó dáa fi sọ̀sọ́n nítorí ìgbéraga àwọ̀sọ tó dáa sọ̀sọ́n nítorí àti máa ṣe fùkẹ́ láàrin àwọn èèyàn tó bá ti jẹ́ torí eléyìí ni ìdájọ́ tiẹ̀ ń bọ̀ o dájọ́ pé torí ìgbéraga torí kí wọ́n lè rí mi dá mi mà wọ́n lè mọ̀ pé mi yàtọ̀ ìdájọ́ tiẹ̀ ń bọ̀ ṣẹ̀rí ọ̀jẹ̀ pè wá lọ sídìí ká ṣe ń tá àtàrà rẹ̀ sẹ́lọ̀ kò jẹ́ pé wa lọ sídìí ń tá wá ṣe tá àtàrà rẹ̀ dẹni tó jọra wa lójú tí gbéraga ọba tiẹ̀ jẹ́ abẹ́dẹ̀n ṣẹ̀rí ò ní pè wá lọ sídìí bẹ́ẹ̀ ìyẹn ni pé sọ̀sọ́ lọ́jọ́ ọdún lọ́jọ́ júmọ̀à àbí lọ́jọ́ ẹ̀yẹ lópin ìgbà tó bá ti lè kóra rẹ̀ ń jánu tó jìnnà sí kárí mi tó jìnnà sí wà gbéraga tó dínà sí wàjọra rẹ lójú oríṣi kẹta nínú ìdájọ́ tó so aṣọ òun náà ni makru aṣọ tó ṣe pé wíwọ̀ rẹ̀ ọjọ́ ń ta àkórira lábẹ́ òfin ṣẹ̀ríà òun náà ni gbogbo aṣọ tá a wọ̀ láti lè bá a gbéraga láti lè bá a máa ṣe fùkẹ́ láti máa ṣe bí ẹni tó ṣe pé kò sírú rẹ̀ eléyìí àkórira nínú òfin ṣẹ̀ríà kọ́ wẹ́wù torí kó lè bá a fi hàn pọ̀jọ́ rẹ̀ lójú. kọ́ ọ̀wẹ́wò torí kó lè bá a fi hàn ìgbéraga ń dọ̀ọ́ láàmú. ó wá nínú hadith amur ibn shu'aib an abiyihi an jaddihi ọgbà hadith yìí wá látọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ náà gbà wá látọ̀dọ̀ bàbá bàbá lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni wa kulu ẹ máa jẹ ẹ máa mu wa albisu ẹ sì máa wẹ̀wù sọ́run o min ghayri israfin láì jẹ́ni tí wọ́n máa nánàkúnà nínú jíjẹ láì jẹ́ni tí wọ́n máa nánàkúnà nínú mímu láì jẹ́ni tí wọ́n máa nánàkúnà nínú ẹ̀wù tẹ́ ń bá ń wọ̀ sọ́rùn wala makhila láì kò sì jẹ́ni tó jẹ́ pé yọ́n máa ṣe bẹ́ẹ̀ ṣàgbére ṣègbéraga ẹ̀mẹ́ta gbére ẹ̀mẹ́ta gbéraga wọnú tẹ́ ń jẹ ọmọ wọnú tẹ́ mu kó sì má wọnú aṣọ tẹ́ ń wọ̀ sọ́rùn ẹni tó bá ti wá ṣe bẹ́ẹ̀ olùgbọ́ ọlọ́run o alimami ahmed àti abu abu abdullahi alhakim àwọn ni wọ́n gbé àdé tèé jáde alhakim an-naysaburi ó sì sọ pé hadithun sahih ní ìgbà tí alimami zahabi tó sọ pé bẹ́ẹ̀ ni sahihu ni gẹ́gẹ́ bí alimami zahabi gẹ́gẹ́ bí imam abu abdullahi alhakim gẹ́gẹ́ bó ti ṣe sọ. torí ẹ̀ jàmáà kí n sára o nígbà tó ń sọ̀sọ́ dáadáa tó ọ̀wẹ̀wù tó sunwọ̀n tó wojú rí mẹjọ ọjẹ ìpè gbéraga ló mọ ọ síbẹ̀ o mẹjọ ọjẹ péjọra ẹni lójú ni òtọ́ mọ awẹ́wò àwọn mi gbèsè tiẹ̀ dáa tó tèmi òòrè òun tèmi òòrè tó ń wọ gbèsè pé òun yàn dáa àwọn tí lọ́ọ́ tó bá rán sọ <laughs> kọ́ lẹ́gbẹ̀ẹ́ tí lọ́ọ́ tèmi tí ọmọ wa wúra rẹ̀ ẹ̀mẹ́wàá ni ọmọ jáde ẹ̀mẹ́wàá ni ọmọ sapá ìwù gángá káwọn èèyàn lè bá rí pé eléyìí mọ̀ ká pọ̀ tí yín wù wá ẹ̀mọ̀ káwọn yóò bá lẹ́bù yọ̀ọ́ tó tó bá ti jẹ́ pé ntọ́fà tó fi sé nìyẹn ó burú o kí ni dájọ́ rẹ̀ makaro akórira rẹ̀ nínú ṣẹ̀ríà ó wá látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma òun náà ń sọ fún wa ó ní kul ma ṣe ntọ́ba wù ọ́ ní ọjọ́ lóúnjẹ o wọ́n yìí bẹ́sẹ̀ ma ṣe èyí tó bá wù ọ́ ní kọ́ wọ̀ lẹ́wọ̀ máa àkpọ̀ àtikẹ́ ìtìlẹ́tẹ̀yìn lópin ìgbà tí nǹkan méjì ọba ti sí pẹ̀lú rẹ̀ jẹ́ ntọ́ba wù ọ́ wọ́n tó bá wọ̀ lópin ìgbà tí nǹkan méjì ọba ti sí pẹ̀lú ẹ̀ kí làwọn nǹkan méjì náà sàárọ̀ fún ìnákúnà má jẹ́ ìnákúnà ọwọ́ ní oúnjẹ tó ń jẹ má jẹ́ ìnákúnà ọwọ́ ní aṣọ tó ń wọ̀ wọ́n máa kí ilẹ̀ ìjọra ẹni lójú àti ìgbéraga má jẹ́ ọwọ́ ní oúnjẹ rẹ má jẹ́ ọwọ́ ẹni àwùjọ ń wọ̀ tó bá ti sọ̀rọ̀ fún nǹkan méjì yìí jẹ́ ń tó bá wọ̀ wọ́n ń bá wọ̀. Al-Imam Ibn Abi Shayba olóògbé àdéhìí jáde bisanadin sahih ó fẹsẹ̀ rìn lẹ̀. alimakiila tó ń wá nínú àwọn ìgbà wáyé hiya kibir òun náà ní gbéraga jama tí gbéraga ọba ti wọnú jíjẹ tí ọba ti wọnú wíwọ̀ sọ́rùn kò sí ní tó burú mbẹ. abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma ó ní mo sọ pé nabi muhammad sallallahu alayhi wa sallam amina al-kibri an yakuna liya al-hullatu albasra ṣé ń bẹ nínú ìgbéraga kápẹ́ mo ní aṣọ kọ̀m̀plìtì kan kápẹ́ mo ní aṣọ tòkìtìlẹ̀ kan tí mò ń wọ̀ sínú ìgbéraga lélẹ́yìí wà ìrẹ́ ànábì sallallahu alayhi wa sallam tó ń torí pé ẹlòmíì kì í ṣe ìgbéraga ní ìdálàmú rárá ṣùgbọ́n ẹ̀sìn ni òye wọ́n mọ̀ àwọn pé tó ń bá ti wọ́sọ tó dáa ó lè túmọ̀ sí ìgbéraga tó ń bá ti wọ́sọ tó sunwọ̀n ó lè já sí gbéraga nígbà tí ó sì sí gbéraga lọ́kàn tiẹ̀ kò sí gbéraga nínú wa rẹ̀ ṣùgbọ́n ẹrù oṣù máa bà pé èèyàn rẹ̀ sí ìgbéraga ṣé táwọn èèyàn lọ́jà ni àbí tààrin tiẹ̀ àárín rẹ̀ lọ́jà ọ̀kan nínú àwọn sàhábà ni ó ń bá wa béèrè kọ́rọ̀ lè bá ó lè rí sínú ìgbéraga kí ni kí n máa wọ́ ṣòkòtò àtẹ̀wù bùbá àti sọ́ọ́rọ́ àti ṣòkòtò rẹ̀ bákan náà kéèyàn wọ aṣọ dàńdógó àti ṣòkòtò rẹ̀ dàńsíkí àti ṣòkòtò rẹ̀ sínú gbéraga lélẹ́yìn ni jẹlẹbíyà àti ṣòkòtò rẹ̀ sínú gbéraga lélẹ́yìn ni bùbá àti ṣòkòtò rẹ̀ sí gbéraga lélẹ́yìn ìrẹ anabi sallallahu alayhi wa sallam ọlẹlẹ anabi ní rárá o eléyìí ò sínú gbéraga qultu aminal kibiri. أن تكون لي راحلة أن تكون لي راحلة فأركبها سنو في داني إلى النبي صلى الله عليه وسلم كن نرى قومي تسفيني كن سما بوكا سنو كرا داني لي ناوا بكي أنا بيري سنو كرا داني بمرورة مشيني سوزوكي مرورة مشين أندا مرورة مشين بجاج سنو في داني gbogbo eléyìí wà أبي mo ماتو mọ́tò في ìgbéraga lọ́wọ́ mo ti ẹ̀ bàálù sínú ìgbéraga ló wà mo rówó kọjú omi omi ló sì yípo gbogbo òlu tiwa sínú ìgbéraga lélẹ́yìí wà lórí tó bá ti ó ń gbéraga ni kí wọ́n á ló ṣe tó fi ń ti máa wọ̀ ni kẹ́ẹ́bì ṣe ti àwọn èèyàn kí ń gbéraga mẹ́ṣíìnì tí ń gùn ni kí lọ́sọ́dọ̀ ń gbéraga òòrí mọ́tò rẹ̀ ni sínú gbéraga lélẹ́yìí wà ọ̀ọ́lẹ́lẹ́ anabi sallallahu alayhi wa sallam ó ní rárá o kò sí nínú gbéraga qultu amina al-kibri an asna'a ta'aman fa ad'u ashabi sínú gbéraga ni kí n dáná oúnjẹ kí n dáná oúnjẹ kọ́ pọ̀ kí wọ́n pa àwọn ọ̀rẹ́ mi kí ẹ wá jẹ ọlọ́dọ̀ mi sínú gbéraga lélẹ́yìí wà qala la anabi sallallahu alayhi wa sallam ó ní rárá o kò sí nínú gbéraga anabi ni al-kibru an tasaffaha al-haqq. wọ́tàgọ́mẹ́gàn náà ó tó bá wọn ìgbéraga tí ò bá yọ òun náà ní kó fẹsẹ̀ ta òdodo ń padànù wọ́n bọ́ sòdodo ọ̀tá ń padànù eléyìí ò ní ìgbéraga. síbẹ̀ mọ̀ kọ́kọ́lọ́kọ́ òdodo ni wọ́n ń bá wa sọ nínú ìgbésí ayé wa táàsọ̀ fẹ́ máa bá ń sọ tẹ́ ẹ̀ bá fẹ́ kẹ́ ẹ rí pípọ́n ojú mi ẹ má tún sọ̀rọ̀ mọ́ kí ni tòmátò ń ṣe ẹ ìgbéraga ni. torí pé òdodo ni wọ́n sọ kìí pé irọ́ ni wọ́n pa fún ọ òdodo ni sọ kìí pé wọ́n ń tàn ọ́ ìwọ sọ pé ọ̀fẹ́ gbọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà kí ni dára láàmú ìgbéraga ìyẹn ni pé a and b ni kátígórì a nù kátígórì b òun náà ni tàgọ̀mẹ́gọ̀ náà káfojú tẹ́ḿbẹ́lú àwọn èèyàn kékeré ọjà mọ́ tanió ìgbéraga mi kí ni ọ̀dà ma ṣebí èèyàn níbi ìtiẹ̀ orí méjì ni wọ́n gbé sọ́rùn bá ahọ́n mẹ́ta ní sọ̀rọ̀ nínú nínú ká ẹnu tiẹ̀ irọ́ rẹ̀ la ìwé kúkú yàgbẹ́ oníyàgbẹ́ abẹ́ ẹ̀kọ́ ni ìwé nsó onínsó ọ̀hán ni tanió what do you mean who are you ah i'm a person like you kò gbéra rẹ sórí òṣùwọ̀n ìṣó rẹ tọ́ ọ bá tó. ńgbà tó bá súnkọ̀ daṣọ borí mọ́jà tó kún ọ̀fẹ́ sínú bẹ̀ kọ́ ọmọ wa fàámu kọ́ ọbọ̀ wa fíjú mi kó fi sìkè jẹ. ṣebí wọn náà nù wọ bàbá ń gbéraga ṣebí wọn náà ní tíjà ń gbọ́ tó sáré lọ sílé ìgbẹ́ tó yàgbẹ́ inú rẹ̀ ní ti ń jáde bá o tún wá fọwọ́ bomú ta ni sopọ̀ ìwọ náà ló sún para rẹ̀. subhanallah ìwọ náà nì tó kò sí irú rẹ lọ ṣubú kalẹ̀ lọ lè dìde wọ́n sọ pé ẹ dìde ẹ dìde ìgbádùn mi lọ sí ah ẹgbẹ́dùn bá wo èyí tó ṣe lánàá ẹ̀rí bẹ́ẹ̀ ṣe yan kọjá wájú ẹ̀dàpọ̀ ẹ̀ mọ̀ràn mi o mọ̀ràn mi létí àìdá ní dàmí láàbù mi lọ sí ìwọ náà ni àbọ̀ ń gbéraga sí ọ̀rẹ́ láì ẹbí wa náà ló kù tí wọ́n paaki rẹ̀ kó lẹ̀ sẹ́kọ̀ àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ tún nù fa àwọn ní paaki ẹ̀ ní kó lẹ̀ pé kọ́ ọmọ bàá máa rùn àbẹ́rẹ́ màá bẹ́ẹ̀ ni ẹ̀ mà pé nù àṣírí tó wà nù àpọ́nlé tó lọ́n ṣe fún wa ike tó ma amatahu fa aqbara lẹ́yìn náà lọ́lọ́wọ́ bá pa wá ẹ̀yìn gbà náà ló tún gbé wa sí sàárè nínú àpọ́nlé tí ń bẹ nínú gbígbé wa sí sàárè òun oníkàmọ́ bàá máa rùn torí pé ìwọ náà tara ìsánákì èso ògùn tewúrẹ́ bá kú kalẹ̀ nísìn ẹ̀ríkọ́ láti gbà tá à ń ti lé nígbẹ̀gbẹ́ rẹ̀ tába fi ilẹ̀ bẹ́ẹ̀ àsìkò kan dé tá à nílé gba abẹ kọjá mọ́ tí ó ti máa wú tí ó ti máa jẹrà tọ́ba wa wú tọ́ba bẹ́ẹ̀rùn gbogbo ará àdúgbò rire àwọn kí bẹ́ẹ̀ rẹ̀ làwọn náà ni bẹ́ẹ̀ làwọn náà náà lòfi ṣẹ̀rí àtúntò pé bá kú ìgbà tó kú tẹ̀yẹ̀ fún ọmọ fi ọlẹ̀ bá yẹn o fún ọwọ́ àkàkọ́ tó bá rọ awúwo díẹ̀ fún gbélé ọ̀nkùn nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ nígbà tí inú rẹ̀ tí wọn bá ti gbé nǹkan kan lé atẹ́gùn tí máa ti ń rọ́ sí ọmú tí ń rọ́ sí ọkẹ́ yóò rí pé wọn náà ń wú òun wú òun wú òun wú bá a bá sì wú débi kan bíbẹ́ làbẹ́ ìwọ náà nù bàbá ń gbéraga. ẹ rẹ lómi tí máa ń gbéraga ẹ ṣe bíbọ iyá òun kàn jábọ́ láti sánmà ni kì í ṣe bàbá kan kì í ṣe ìyá kan ló bì tí wọn máa ṣèṣe pé kò tiẹ̀ sẹ́ni tó lẹ́gbẹ̀ẹ́ òun òun tayọ gbogbo yóò máa fojú di gbogbo èèyàn yóò máa ṣẹṣẹ kò sí rò òun wọn sálámà sí láti aleykum ẹnìkan sí láti aleykum ah, ah baba bèbí ẹ mọ̀ pé bèbí nìyẹn bèbí tiẹ̀ sọ̀rọ̀ asalaamu aleykum wa aleykum salaam ṣe tún wá wúwo lẹ́nu ẹ nítorí àfojúdi burúkú ni wọ́n bá sọ̀rọ̀ oníṣẹ́ òṣìṣẹ́ ní pàtàkì lẹ́yìn tó lè wá sọ̀rọ̀ ni ah la hawla wala quwwata illa billah. eléyìí náà ṣe yẹn ni olómi ìtẹ́tí gbọ́ ọ̀rọ̀ àwọn èèyàn rádaràda dátí dátí dágbájá ká ah! sẹ́ni kó tó sọ ìkẹrin wọn náà yà á tètè pa lẹ́nu mọ́ pé ẹ pa lẹ́nu mọ́ kí ló tó dùn lẹ́nu yín. ẹ̀rọ bọ̀ náà ló <laughs> ń torí di eléyìí ìgbéraga òun náà ní ká fojú tẹ́ḿbẹ́lú àwọn èèyàn èèyàn ò sì fojú kéré jàmá torí kọ́ lọ́n lọ́ọ́ da gbogbo wa ọlọ́run sì ló ń pọn gbogbo wa lé walaqad karramna bani adam alówó alówó kí lọ́lọ́run pè wá ẹni àpọ́nlé alọ́lá alọ́lá kí lọ́lọ́run pè wá ẹni àpọ́nlé ẹni tó sì wá ní ọ̀kan nínú nǹkan ilé ayé tó fi ń jọra wọn lójú kọ́ mọ̀sẹ̀ ya ayọ̀pọ̀rọ̀ o ilẹ̀ òní tó mọ̀ la rí o ọlọ́run lọ́mọlẹ̀ tí ó ẹni tí ó jẹ́ pé tó bá wọ àwùjọ níbi táwọn èèyàn péjọ sí tẹ́nìkan ọ̀dàmọ̀ kọ́ wọlé irú wọn mà ní gbogbo èèyàn máa máa dámọ̀ kọ́ ń ńgbọ̀ bá dọ̀la kódà kìí ti kọ́ wọlé lásán tí gbogbo èèyàn dámọ̀ pé lágbájá ìlànà torí ọlọ́run ọba ẹlẹ́dàá wa níjọba ti kọ pé yọ yọ náà ni wọn ò sì lórí pé ẹ̀yin irú yín nìkan lẹ́lẹ́ jẹ́ gíga àwọn èèyàn ẹni kúkúrú làwọn torí ká sọ́ra fún àgbéraga kìí ṣe ìwà tó yẹ ọmọlúwàbí kìí ṣe ìwà tó yẹ ọmọlúwàbí. Ànábì sallallahu alayhi wa sallam ó túmọ̀ àgbéraga pẹ̀lú wípé kákọ òdodo káti fojú di àwọn èèyàn. alimami ahmed olóògbé àdìsí yìí jáde alimami alhaithami nínú tírà rẹ̀ majma'u zawaid ó ní hadith yìí o rijaluhu thiqat àwọn ẹni gbà wá olódodo ni wọn o. ẹlẹ́kẹ̀rin nínú ìdájọ́ tó tún rọ̀ mọ́ aṣọ wíwọ̀ òun ni haram aṣọ wà tó ṣe pé wíwọ̀ rẹ̀ haram ni o wíwọ̀ tá a bá wọ̀ haram ni wọ́n máa já lábẹ́ òfin ọlọ́run ọba wa irú eléyìí báyìí òun náà ni aṣọ tá a wọ̀ pẹ̀lú àníyàn pé ìgbéraga la fẹ́ ti ṣe lódodo tàlákọ̀ọ́kọ́ tá a pè ní mọ̀kúrú a wọ̀ ọ́ ní wíwọ̀ tó lè súnmọ́ kọjá sí ìgbéraga la fi sọ pé akórira rẹ̀ ṣùgbọ́n eléyìí nìsín àníyàn tá a fi wọ́n gangan ni pé kí ni wọ́n gbà wọ́n gbà ń ìgbéraga ń ọsọ di kí ni haram ọwọ́ aṣọ pẹ̀lú àníyàn kó fi ṣe fúkẹ́ eléyìí sì pọ̀ láwùjọ ọ̀pọ̀ láwùjọ gidigidi ẹ wò ní ọjọ́ júmọ̀ àmì ẹlòmíì aṣọ tí ó wọ̀ yọ wọ ọlọ́run ló máa níyà rẹ rẹ o ṣùgbọ́n tẹ́ máa rí ìdí ni pé eléyìí ọ̀jẹ̀ lásán eléyìí ọ̀jẹ̀ lásán ó lè jẹ́ pé aṣọ wọn tún ti rán tako sẹ̀ríyà aṣọ yóò tóbi tó ń lè tí bá rán tí bá wá tó ó lè dá fún èèyàn lágbádá ó nìkan ni etí ó fi lé síbi tẹ́sẹ̀ rẹ̀ gùn dé yóò tọmọ ọdún kan dá ṣòkòtò. so yọ wá yọ lọ́nà tó ṣe pé ẹ ní dáfílà rẹ̀ mà ṣe ẹlẹ́lọ́ ní àbábẹ́tì ehoro níbi tí làwọn ṣe rí pé ààyè ah, ríru eléyìí rí yẹs afẹ́kẹ́ gbà náà torí àníyàn tiẹ̀ náà ní kíni ìgbéraga ló ń fẹ́ fi fàyọ ọlọ́run ọba kó ṣàánú wa ẹni tó bá ṣe bẹ́ẹ̀ aṣọ yẹn lábẹ́ òfin ṣẹ̀ríà haramu ni o torí àwọn àdìsí tó ti síwájú yẹn wọ́n fi hàn wá pé sọ́ra wọ́n tó bá wọ̀ jẹ́ ń tó bá wọ̀ tó bá ti sọ́ra fún nǹkan méjì ìnákùnà àti ìgbéraga ìgbéraga bá ti wá wọnú ẹ̀ àti pásọ tá ó ti di haram nínú aṣọ tí wọ̀ rẹ̀ tó jẹ́ haram òun náà ni aṣọ harir fọkùnrin ọlọ́run ọba ṣe léèwọ̀ fọkùnrin nínú ìjọ anabi muhammed sallallahu alayhi wa sallam láti wọṣọ harir bákan náà gold wíwọ̀ rẹ̀ haram ni o ọlọ́run ṣe léèwọ̀ fọkùnrin nínú ìjọ anabi muhammed sallallahu alayhi wa sallam báyìí wọ́n dá lẹ́wù ni àbórùka lásán ni àbí yẹtí ni àbí tọrùn ni àbí worowóró lẹ́sẹ̀ ni. haram ni fọkùnrin nínú ìjọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam kódà kó ṣe pé gold yẹn àbí hariri yẹn nígbà tọkùnrin wọlé wù wọn ọwọ àwọ̀tẹ́lẹ̀ sínú gold yẹn ọka awọ ara rẹ̀ hariri yẹn ara ipa tọtọ wọ yẹn kọ haram torí ọ̀dọ̀ wọ wa jama àti màgbélé àwùjọ tiwa bá múra dáadáa tí o bá ti gbé gold yọmọ òkọsọ òun ò pè kí lọkùnrin wá débi góòlù lọ́rùn ẹnìkan sálámà sí mi ńlò kan ń lè dáhùn nígbà tó wá lọ sí ẹni tó wá pẹ̀lú rẹ̀ sáfẹ́jọ sọ̀rọ̀ wá ní à ó sì ń sálámà ń dáhùn mọ́dà èmi kàn sọ pé wà lẹ́kùn nìkan mùsùlùmí ni ẹ ò dá kun ẹran. Islam wo làwọn èèyàn ń láwùjọ yìí léwọ̀ ọwọ́ afẹ́ wọná rọrùn ni àbáwọ̀ ọ̀fẹ́ wọná là fi ń islam ṣèbáwọ̀ ọ̀fẹ́ wọná là fi ń islam gbogbo ntọ́lọ̀ ń bá ṣe léwọ̀ ẹja jìnnà sí. torí ẹ kọ̀tọ́ sọkùnrin o ike kó lo gold àbí kó wọ aṣọ harir ṣùgbọ́n sílvà ìyẹn fàdákà kò burú ká lo òrùka rẹ̀ òrùka tiẹ̀ nìkan lọ́tọ̀ àmọ́ nǹkan mi tó bá ti yàtọ̀ sórùka rẹ̀ àtúngbọ́dọ̀ lo a gbọ́dọ̀ lo nǹkan míì tó tún yàtọ̀ sórúkọ àfàdákà òrùka gold haramu ni ṣùgbọ́n òrùka àfàdákà fọkùnrin òrùka gold haramu ni fọkùnrin halali ni fóbìnrin gẹ́gẹ́ bó ti jẹ́ kó òrùka fàdákà halali ni fóbìnrin halali ni fọkùnrin tiẹ̀ ìyẹn fàdákà torí ẹ̀ tọ́ba wá yẹ ní òrùka fàdákà torí pé òrùka anabi wa muhammad sallallahu alayhi wa sallam fàdákà wọn fi ṣe lákọ̀ọ́kọ́ ti kọ́kọ́ sí òrùka gold báwọn sọ wàá bá ṣe ní kálukú náà bá ní kó bọ̀ sí òrùka gold rírí tànà bìrì lọ́ba sọnù ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ sí òrùka fàdákà kò sì padà sọ eléyàn torí ẹ̀ la sọ pé tó bá fẹ́ sí òrùka tó so ní fàdákà kò sí ní tó burú mẹ́ tó bá wá yẹ lórúka fàdákà kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà ká ṣe eyín fàdákà tonti kórùka fàdákà òbúrú àmì ìfàdákà ńkọ́ òbúrú ó lọ hajj ọwọ́ àni kò wọ́n bọ̀ sẹ́yìn fàdákà kọ̀tọ́ tọ́ba ti yẹ ní òrùka lásán ti fàdákà gbogbo nǹkan míì kọ̀tọ́ fọkùnrin pé kó lò òrùka gold kọ̀tọ́ eyín gold kọ̀tọ́ fọkùnrin eyín fàdákà ńkọ́ kọ̀tọ́ fọkùnrin lẹ́yìn rẹ ṣe wà kọ́lọ́mọdé eyín rẹ odógùn máa fọnu dáadáa kọ́ máa dá kẹ́yìn rẹ ọmọ funfun di ojúmọ́ kò sí wàhálà ń bẹ̀ àmọ́ àwọn ọlọ́dẹ kíníkà mẹ́nu kárí ló di ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kó lè dá àmọ̀ kó lọ hajj àbẹ́ màbẹ́ àwọn ka hajj fún táìtò pé àwọn ti lórúkọ o oríkì làwọn fẹ́ fi kún wọ́n fẹ́ di alhaj àbí alájà ìdí nu tọ̀pọ̀lọpọ̀ tó fi jẹ́ pé ọ̀rọ̀ tí ò tún ká bóyin lọ́kàn bóyin ni fò ṣe àtẹ́tí lọ́wọ́ àti bẹ́ẹ̀ ni ọlọ́run ti rọrùn bẹ́yìn náà <laughs> àbẹ́ rí kan bẹ́ẹ̀ ọlọ́run ní sílé wọ́n tí yìí náà ìyẹn ni káwọn ti lọ́ńtà wọn náà subhanallah bọ́mí yẹn ti ń bara rẹ̀ ṣẹ́jẹ́ nìyẹn anabi sallallahu alayhi wa sallam ó mú aṣọ hariri kan lọ ó fi sọ́wọ́ ọ̀tún rẹ̀ ó tún mú góòdù lọ́wọ́ ó fi sọ́wọ́ òsì rẹ̀ ó ní inna hadayni haramun ala dhukuri ummati ìkíni kejì nǹkan wọ̀nyí báyìí o haram èèwọ̀ ni o lórí àwọn ọkùnrin nínú ìjọ tèmi nǹkan alákọ̀ọ́kọ́ ni kíni aṣọ harir nǹkan kejì ni gold anabi ni haramu ni fáwọn ọkùnrin nínú ìjọ tèmi yìí o Abu Dawud àti alimami Nasa'i àwọn ni wọn gbé jáde hadithi yìí jẹ sahihun li ghayri sahihun li ghayri ọ̀nà tó gbà wá pọ̀ ńlọsọdí tó fẹsẹ̀ nílẹ̀. Abu Musa al-Ash'ari radiyallahu anhu qala nabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní hurrima والذهب على ذكور أمتي وأحل لإناثهم ọlọ́wọ́n bá ti káwọ́ sọ hàrí àti gold léèwọ̀ lórí àwọn ọkùnrin nínú ìjọ tèmi ọlọ́run sì ṣe lẹ́tọ̀ọ́ lórí àwọn obìnrin torí àwọn obìnrin àwọn lè wọ̀ wọ́n alimami ahmed ló gbé jáde ọ̀nà sì jẹ́ hadithun sahihun li ghayri eléyìí jẹ́ àwọn àdájọ́ tó rọ̀ mọ́ aṣọ wíwọ̀ aṣọ wíwọ̀ a máa jẹ́ ọ̀ràn yẹn ìyẹn ìta fi bo ìhòhò wa aṣọ wíwọ̀ a máa jẹ́ ní ti àfẹ́kàsí eléyìí tó jẹ́ súnà ìyẹn èyí tó já sí ọ̀ṣọ́ èyí tó ti lékún sí èyí tá a wa aṣọ wíwọ̀ a sì máa jẹ́ ní ta kórìíra ní ìgbà tó bá wà nípò pé ó lè já sí ìgbéraga aṣọ wíwọ̀ a sì máa já sí nígbà tó bá fà níyà gbéraga gangan iná la fi àbí kó sì jọ́kàn nínú aṣọ tó lọ́n ṣe wíwọ̀ rẹ̀ ní kíni èèwọ̀ gẹ́gẹ́ bí harir fọkùnrin àbí gold fọkùnrin kí ló dé tọ́lọ́wọ́n bá fi ṣe ká máa wọṣọ lẹ́tọ̀ọ́ ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ọ̀dà wa lẹ́ni tó ṣe wípé gbígbé ìhòòhò wa hàn níwájú àwọn èèyàn míì lọ́nà tó ṣe pé kọ̀tọ́ ọ̀nbẹ nínú tí máa tẹ́ńbẹ́lú èèyàn tí máa sún èèyàn dèèyàn lásán a sì máa yọ̀yà kúrò nípò jíjẹ́ èèyàn a máa fìyàn wé igi a máa fìyàn wé ẹranko kódà gan-an bá a bá ti bọ́ sí òhò jama kò sí ẹni tí ó tìnú láti sọ pé aláìlẹ́kọ̀ọ́ lágbájá kò sí ẹni tí ó tìnú láti sọ bẹ́ẹ̀ ẹ̀yà burúkú lágbájá ẹranko lásán lásán kí ló dé tẹ̀ ń bo báyìí òòrì tí ń rìn òhò ni òòrì tí ń rìn òhò ni gẹ́gẹ́ bí àwọn ọmọ tó ṣe pé ìhòhò làwọn ń rìn lónìí ẹ̀mẹ́jẹ̀ àgbà kékeré dánilẹ́kọ̀ọ́ wa lónìí ó ní generally fọkùnrin àti lóbìnrin kì í ṣe kí ọ̀rọ̀ aṣọ wo lóbìnrin ọmọ àwọ̀ ni là ń sọ lónìí ọ̀rọ̀ táwa ń sọ lónìí ó kárí àwọn ìdájọ́ tó kárí ọkùnrin àti obìnrin ni ìdánilẹ́kọ̀ọ́ mi òun lè já sí aṣọ wo gan tóbìnrin ṣùgbọ́n lónìí general principle tó di aṣọ wíwọ̀ fún ọkùnrin àti obìnrin là ń sọ nípa rẹ̀ a rí i pé lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tó ń rìn hòhò káyé gbogbo ẹni tó bá ti rí wọn wọn ò ní tínú láti máa sọ kọ̀bákùngbé ọ̀rọ̀ sí wọn kìbá àjọkùnrin ló ń ṣe bẹ́ẹ̀ kìbá àtijọ́bìnrin ló ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá sọ pé òun tẹ̀ ti rí ìyàwó tó ń fẹ́ fẹ́ ẹni tí wọ́n ń bi léèrè òun á di ẹni tó dẹ́rọ̀ rẹ̀ àbótí ẹ̀dá àgbàlagbà tó dàgbà jùlọ àbọ́jọ́ ọmọ tó kéré sí i wọ́n á níta níyàwó tó fẹ́ fẹ́ náà rí ló bá ẹnìkan ládùúgbò nínú àwọn ọmọbìnrin tí máa rìn wò ẹ rí i pé àtẹnutọ́ dàgbà jùlọ àti rọrẹ àtẹnutọ́ kéré sí i wọn ò ní tinú láti sọ pé ah, ẹ wàá rọmọlúwàbí ó fi wá jẹ́ kó máa ta ah bọ̀dá lágbájá ah lágbájá ó tẹ aka ni ìrọ̀rẹ́ náà sọ àbá bọ́ọ̀lù ẹ wọn táwọn irú lágbàdá ń bẹ́ lẹ̀ irú tàmẹ́dó ń bẹ́ lọ́wọ́ ayé ọmọ ẹ̀ta ìlọ fẹ́fẹ́ à ah, ọ̀tá ntòkùkù wù mí kò wù ọ́ ah, wọ́n máa pòwe bẹ́ẹ̀ pé ntòwù mí ò wù ọ́ wọ́n gbé ah, má kí gbé owó àwa jẹ nítorí pé ntí èsì ti ń kùn tó a sọ pé ní ní ìgbà tí àwọn náà tó ń bá tiwọn náà débi hin tó di pé ọmọkùnrin yóò wọ ṣòkòtò dáadáa o ṣòkòtò yìí ó ní páńpẹ́ tí wọ́n fi lè mú ẹni tó wá wọ̀ kọ̀ wá ní di páńpẹ́ o yóò wá sọ páńpẹ́ yẹn sílẹ̀ yóò wá jẹ́ pé zip nìkan ló di ṣòkòtò mú wọ́n wá rọ ayẹ ṣòkòtò yẹn sísàlẹ̀ wọ́n fi gaaru ìdí ọwọ́ ayọ sọ́nsọ́ ṣòkòtò ti bọ́ pátá ló máa rí pátán ẹlẹ́fẹ́ ẹ̀rí débi ìlàrin yóò máa wá rìn lọ bẹ́ẹ̀ yóò máa ṣèṣe pé yẹ ọ̀làjú nìyẹn o ọ̀làjú tó dé ayé nìyẹn nìyẹn o wèrè dùn wò lọ́jà kò sẹ́ni jẹ́ pẹ̀lú wọn lọ́mọ bí bàbá arú ọmọ òfin bá rí àwọn ò ní lè pè lọ́mọ àwọn torí tó bá pè lọ́mọ rẹ̀ fọ́rẹ́ rẹ̀ ọmọ yóò sọ́sì gbádùn àbí ọ̀gbádùn ẹ̀jẹ̀ mu lọ́rùn torí pẹ́kẹ́ni kí ló ṣe tó fi ní mú lọ àrò ọmọlúwàbí mélòó lórí tí ó ń tí ń rìn lọ tó yọ ṣòkòtò pọ́ǹdì ọmọlúwàbí mélòó lórí tó fi ṣòkòtò gáàrù sí torí ẹ̀ kárìn ní wòwò ọ̀nbẹ nu ti ń tọ́ka sí pé yòó níwà ó sì ń bẹ nu tó lè mú kí ìbàjẹ́ tó gbópọn kọ́ tẹ̀lẹ̀ tí àwùjọ bá dáa tí àwùjọ bá dáa gidi tó yẹ kó wọn mójú lójú méjèèjì wọ́n sì ń sọ̀ra fún bàjẹ́ ìṣẹ̀lẹ̀ léyìí ọ̀tọ́jọ́ ìṣẹ̀ ní ọ̀pẹ́ lópin ìgbà tí àwọn ọmọ àti ọba bọ́ sí tún ọba bọ́ sínú àwùjọ bẹ́ẹ̀ táwọn ọmọ àtàbá ti lè bọ́ sínú irú àwùjọ báyìí wàláhì gbogbo àwọn tó lẹ́sìn tí wọn fẹ́ ṣe bàjẹ́ wọn ó di pé bàjẹ́ wọn ń wá ká torí ẹ̀ tí ìlú bá jẹ́ pé gbogbo àwọn obìnrin paramọ́ wọ́n ń bo ìwòwò wọn dáadáa wọ́n ń wọ sọmọlúwàbí bẹ́ẹ̀ làwọn ọkùnrin ń ṣe làwọn kò ní sàlùbáràkà kan bá já sílùú wọn ò sì ju mẹ́ta péré lọ obìnrin wa làwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn wa máa rìn ní ìhòòhò ọmọlúàbí ìhòòhò ọmọlúàbí wọn rìn wọn wá pínra wọn sórí sí mẹ́ta àyè ọ̀tọ̀ọ̀tọ̀ nùlù wọn máa wá rìn lọ wọn máa rìn bọ̀. sẹ̀ǹpé láti wà táwọn yẹn ti jáde a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim. kí ó di pé wọ́n ń dúró wò wọ́n dáadáa pé ọ̀kẹ́ ọ̀kẹ́ sẹ́ńtẹ́ fẹ́ nìyẹn ká máa wò yín àbí ọ̀dà hmm, tún kọ́yìn Mm, pẹ̀gbẹ́ tí o lè jókòó kiri ọ tí o lè dìde ìbàjẹ́ bẹ̀rẹ̀ àbí ọ̀bẹ̀rẹ̀ wàláì ọ̀bẹ̀rẹ̀ lọ. iná ló fi jẹ́ wípé obìnrin ò ní ìmọ̀ obìnrin ti pọ̀ ńtọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀pìnì nígbà tí kálukú ń rí hòhò torí níta bá gbé pamọ́ ló máa níyì gbogbo níta bá ti fi patẹ́ kì í níyì rárá ṣòkòtò lọ fẹ́ rà lórí àtẹ èyí tó orí ìta ló ti wù ọ wọn wá ní kí wọn bọ orí kó owó máa ti ràn wọn wá bọ orí orí máa ti ràn wọn wá sọ fún ọ pé iye báyìí ni o sì ná owó wá wọ ọba nìtọ ọba ń yọwó lápò wọn bá fẹ́ bọ ọfíìsì náà rà òní rárárárá eléyìí tí ò sí lóde ní kẹfà mú abẹ́ ìwé ẹ̀ ètòrí èsì gbogbo yẹn ti rí òǹkọ́ ni mò ń fẹ́ àyè bá mọ̀ tán bá kọ́ mọ́ndé fọ́mọ́dé àti sẹ́kòtò tí ọmọ ibo pàtẹ́ńtò oníkọ́hún ọ̀fẹ́ wọ èyí tí wọn ò tí ì pàtẹ rẹ̀ bó wàá lè yàn nígbà tí wọ́n tẹ́ra wọn síta tí wọ́n ṣera wọn sí òwò ẹ wò bí ìbàjẹ́ ti pọ̀ ìbàjẹ́ pọ̀ débi pé láwọn ọ́fíìsì ọ́fíìsì ọ́fíìsì wọ́n á máa bára wọn sùn lórí àga lórí àga ọ́fíìsì nítorí pé ńgbà tó ti jókòó tọkọjú sẹ́ni tí wọ́n jọ ń ṣiṣẹ́ gbogbo òdi rẹ̀ ló ń ti rí orí tiẹ̀ náà bá gbé jẹ́ mọ́ tó bá ń ṣe bí ó máa ń sorí bí orí láńkọ́kọ́ pé a ah, okù a ah, okù bí tóbìnrin yóò gbégbá lónìí a ah, okù bí tóbìnrin yóò gbégbá lónìí okù bí tóbìnrin yóò gbégbá náà kí ni yàrá kú lábẹ́rẹ́ kẹ́ dídé sáré kọ́ lọ́ba kí ló jókòó sí wọ́n ya dẹ̀pẹ́ ni mọ́nà gẹ̀rẹ́ o lọ́ba dìde lọ́ba lọ́ba lọ́ba ni a mo gba tiẹ̀ o mo fẹ́ kí ni o sábà dìgbò lọ́fíìsì nǹkan ṣẹlẹ̀ la hawla wala quwwata illa billah kí wọ́n á ní yàtọ̀ àwọn ajátajá àti èèyàn sí èèyàn bẹ̀ ńgbà ṣebí di ajá abo ìlàjà akọ́rí lórí rẹ̀ dàrú lódì pé ńlẹ́ka ẹ̀wọ̀ yìí kí mọ ọlọ́run ọba ń bẹ̀ nígbà tí wọ́n pé òun ò ní bòjì. ẹ̀ẹ́n bí wọ́n náà náà nígbà tọkùnrin bá ti lè rí di obìnrin orí rẹ̀ ọmọ dàrú ni. tẹ́ máa ń bá aṣọ tó mùsùlùmí mà ní ọ̀ kódà gan ìwọ ọmọ nílé máa mú pé dákun mẹ́fọ ọ̀rọ̀ eléyìí dákúdákú torí tọ́lọ́ wọ́n má pé nǹkan solú ara rẹ̀. <laughs> wàlà hawla wàlà quwwata illa billah táwọn èèyàn bá wò ó àwùjọ bàjẹ́ ọlọ́run bò sì fẹ́ wá fún bàjẹ́ ìdí ni tọ́lọ́run bá fi sí lófin kí ló lè já sọ́ra táàfin sọ́jọ́ ọmọ ènìyàn wa torí à kò lè yé àwọn obìnrin obìnrin tó bá gọ̀ kò lè yé ẹ̀rí tó ọmọ sọ fún mi ká lọ́mọ tó wá múra ń dá padà lọ́lẹ́ kọ́ lọ́tún rẹ mú òye kọjá lè bá àwọn ọmọ kékeré ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni ti ń bẹ gẹ́sẹ́ ẹnìkan wọ́n rọ mu ni wọ́n rọ mu pé kí àbórí wọn dàrú ni ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ntí ń sọ ń bẹ lára ẹ̀ òun náà lọ́ba ló ń fi múra báwọn òun náà wàá fẹ́ pẹ̀lú àwọn wèrè bíi tiẹ̀ náà pété yá. ọba ọ̀dà kò ọlọ́wọ́n bá ṣe lófin ẹni tí kúrò nípò jíjẹ yẹn ọlọ́run ṣe fún wa nínú ìdẹ̀ra rẹ̀ tó pọ̀ ó fi aṣọ àwa lọ́rùn ó fi sí wa lọ́rùn kó a máa bò wò wa náà láti sọ ìyàwó gan ní ìgbà yóò wọ ọ lórí yóò jọ ọ lójú ju kápẹ́yàwó ti bọ́ òhò pátá korongodo lọ kó tó di pé wọ́n súnmọ́ ó ti bọ́ òhò pátá korongodo ìṣe lọ́kàn máa wò bí ìgbà tí wọ́n gbé sùn kalẹ̀ ṣe yẹ ṣe ń ká ni ìṣùtú ìṣùtú wọn bá gbé kalẹ̀ báyìí ní ìṣe ebi ò sì pọ́ sọ́ọ̀jẹ́ ò ní jẹ́ tàbí tó bá pè wọn ló má sọ kúrò lára rẹ̀ ọ má sọ kúrò lára rẹ̀ ọ má sọ kúrò lára rẹ̀ òbí wa bọ́ sí òwò wọn náà ọ náà má sọ kúrò lára tiẹ̀ ọ má sọ kúrò lára tiẹ̀ òbí bọ́ sí òwò eléyìí gangan fúnra ara rẹ̀ ó ní tùmọ̀ tó pọ̀. so ìyẹn ọkọ sí ìyàwó tí ò sí òwò láàrin wọn ká tó wá pé ta ni síta ni. tòlé jẹ́ ara ń ti ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fi ṣe ìdẹ̀ra fún wa pé ká wọ̀ sọ̀sọ́rùn ká wọ̀ sọ̀sọ́rùn torí ẹ̀yàwó fẹ́ sogi fọ́kọ̀ọ́ ẹ jẹ́ kí oge yín kọ́ pọ̀ lára aṣọ tẹ̀ fọkọ yín ẹ jẹ́ kọ́ pọ̀ lára bẹ́ẹ̀ ṣe múra fọkọ yín ọ wà lára ìhòhò tẹ̀ ń bọ́ra yín sí lójoojúmọ́ wájú ọkọ yín torí ìmọ̀ bọ́ra yín sí hòhò lójoojúmọ́ wájú ọkọ yín lọ títí kò ní níyì lọ títí ẹ ẹ fẹ́ bọ yín hòhò náà àmọ́ ẹ má ti from A to Z ọ̀fẹ́ gbọ́kà fọ́kọ ìhòòhò ló gbé wá ọ̀fẹ́ gbómi fún ìhòòhò ló gbé wá ọ̀fẹ́ bá yarí ìhòòhò ló ń bá yarí yóò padà máa wo pé ìwọ yìí báyìí ó fi jò nítorí kékeré bá a máa hikima tó wà nù káwéwu hikima tó ga ni sòwò tó máa ti àlékún àpọ́nlé fún ẹ ẹ dá aṣọ yín kọ́ rẹwà ẹ rán aṣọ kó sùn wà yóò jẹ́ kí ìwúrí kó wà fún yín lọ́dọ̀ ọkọ yín tọ́. الله بعلى دعواني يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون قال أنتم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين أرى كلمة وايا قال أنكم على تكاسوس أقوى على تكاوس إلي تجوفي ونكو كمارين وو إلي تجوفين كمارين وو tọ́ ǹjẹ́ àwọn aṣọ táwọn wọ̀ àwọn òfin àwọn òfin wo àtòfin wo ni lọ́rọ̀ mọ́ wọn nínú òfin ṣẹ̀ríà àkọ́kọ́ gbogbo aṣọ gbogbo aṣọ láyé ìdájọ́ rẹ̀ nínú òfin ṣẹ̀ríà ni kó tọ́ ká wọ̀ gbogbo aṣọ ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà ni kó tọ́ ká wọ̀ àyàfi nǹkan tí ṣẹ̀ríà bá sọ pé kò tọ́ torí rẹ̀ kò tọ́ kó máa yàgò aṣọ kan o wọn èmi èmi àkàrà a'udhu billah bó ló ṣe dá a'udhu billah kí ló ṣe. èmi kí ní dààmú a'udhu billah wọ́n tàka sórí. èmi lẹ́sì kí ni ó ṣe kó sí ní tó ṣe. gbogbo aṣọ pátá ìdájọ́ rẹ̀ náà fi ṣeré àní ni ẹ̀tọ́ ni wíwọ̀ rẹ̀ eléyìí tá a sọ pé kọ̀tọ̀ ẹ̀rí gbọ́dọ̀ wà fún àìtọ́ rẹ̀ mo rò pé yé wa eléyìí tó túmọ̀ sí pé táṣọ bá ti wọ̀ ọ́ rà rà á lópin ìgbà tó o bá ti gbọ́ pé aṣọ yín ń kọ́ kọ̀tọ́káwọ̀ nínú òfin ṣẹ̀ríyà. tọ́ tàbá mi léyìí báyìí gẹ́gẹ́ bí aṣọ harir àti màpé wọ̀ ló ń jẹ́ fún tani fáwọn ọkùnrin nínú ìjọ yìí. tó bá jẹ́ pásọ tá a fẹ́ wọ̀ yẹn kọ́ awọ òkú ń bẹ ti ara wọn fi ṣe aṣọ tá a fẹ́ wọ̀ awọ òkú nbẹ̀tẹ̀ ara ni wọ́n fi ṣe. àbí ẹran tí ó ní awọ ẹran yìí ó kú láì bọ́ bẹ́ẹ̀ ni nínú ẹran tọ́tọ́ ká jẹ. awọ rẹ̀ wọ́n sì fi ṣe òkú ẹran tó ti kú ewúrẹ́ tó ti kú awọ rẹ̀ wọ́n fi sasọ yìí àgbò tó ti kú awọ rẹ̀ wọ́n fi sasọ yìí kò sí ní tó burúkú awọ rẹ̀ wọ́n aṣọ bẹ́ẹ̀ o lópin ìgbà tó bá ti pé awọ tí wọ́n fi sí ẹ̀wọ̀n wọ́n sáyàn rẹ̀ wọ́n sáyàn rẹ̀ kó tó di pé wọ́n da lẹ́wù kó o ṣe ń tó burúkú káwọ̀ kọ́dà aléwọ́rù rẹ̀ sí sọ́láàt léyìí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ eléyìí tó túmọ̀ sí pé tó débi tó ti fẹ́ ra sọ kóòtù lọ fẹ́ ra wọ́n á wọ aṣọ yẹn orí pàwọ́ ni wọ́n fi ṣe òní bí àwọn Ítálì wọ́n mọ̀ sí àwọn káfíìrì lásán táwọn eléyìí mú òfin tó dé kò sí kíní kankan tó rà wọnyún nítorí mú wọn ṣe tó fi dá sọ wọn ti sáyà wọ àbí wọn sáyà rẹ wọn sáyà rẹ. kọ́ ra kọ́ wọ́ kò sí tó burú mbẹ́. tó bá jẹ́ pé irun ni wọ́n fi ti aṣọ yẹn gẹ́gẹ́ bí irun àgùtàn irun ràkúnmí òun wọ́n fi ti aṣọ yẹn irun ehoro ni wọ́n fi ti aṣọ yẹn tó bá jẹ́ pé ẹran tí wọ́n mú irun rẹ̀ tí wọ́n fi ṣe aṣọ yẹn ọjẹ́ ẹran tọ́tọ́ ìpè ká jẹ lábẹ́ òfin ṣẹ̀ríyà ajẹ́ pé irun yẹn náà kọ́ ohun tó máa nì. tó bá jẹ́ pé ẹran tí ọ̀tọ́ láti jẹ ní kọ́ irun yẹn náà ń tọ́ máa nì. torí lábẹ́ òfin ṣẹ̀ríyà irun ń bẹ nínú tẹ́mi kì í wọ ara rẹ̀ irun ń bẹ nínú tí ẹ̀mí kì í wọ ara rẹ̀ ó ń bẹ nínú tí ẹ̀mí kì í wara rẹ̀ nípa pé tẹ́ bá fẹ́ gé irun lára lára àgùtàn àgùtàn ti kú àgùtàn ò tí ì kú kò ní ké nítorí pé ń gé irun lára òun ọkàn lè máa ké nítorí dídì tẹ̀ dì mú àmọ́ pé ẹ̀ ń gé irun kúrò lára rẹ̀ kò ní ta rárá torí àwọn sọ pé látàhùlù hàlhàyà ayé al-ash'ar látàhùlù hàlhàyà àwọn irun ẹ̀mí kì í wara wọn kódà gẹ́gẹ́ bí egun kẹ́kọ̀ọ́ fẹ́ yọ egungun lára ẹran láàyè fẹ́ràn fẹ́ràn òkè kódà gẹ́gẹ́ bí ìwo kẹlẹ fẹ́ yọ ìwo lórí ẹran láàyè ẹran òkè pátákó ẹsẹ̀ rẹ̀ tẹ́ bá lẹ fẹ́ yọ láàyè ẹran òkè torí ẹ̀tẹ́lẹ̀ ìbá yé wa tẹ́ ẹ bá gbẹrun lára ẹran ẹran wọn bá jẹ́ kó ti kú kọ́ bá àmọ́ ti kù tó bá gbẹnu ṣùgbọ́n àwọn olùmọ̀ ìyapa ń bẹ láàrin wọn lórí irun ẹran tá a gé tẹ́ran ò sì jẹ́ ẹran tó tọ́ka jẹ ẹran yẹn kò tọ́ka jẹ bí ẹlẹ́dẹ̀ tó bá ní irun lára tá a lè fi sasọ ká máa wọ̀ bí ajá tó bá ní irun lára tá a lè fi sasọ ká máa wọ̀ ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ pàápàá lórí ẹlẹ́dẹ̀ àti ajá ṣùgbọ́n tó bá tẹ́ran kò míì ni tó bá fi irun rẹ̀ wọ́n fi sasọ kò sí wàhálà kò wọ́ kò sí wàhálà ń bẹ tó bá jẹ́ pé ẹkùn ni àbí kìnìún àbí kòkò àmọ̀tẹ́kùn ọ̀ọ́ni inú wọn fa wọ wọn sasọ́nkọ́ táà lè wọ àbá lè wọ lọ́dọ̀ àwọn hànàfíyà àti màlìkíyà àti ṣàfíìyà àwọn sọ pé kò sí ní tó burú mbẹ́ o awọ àwọn ẹranko àbíjà tó bá jẹ́ kó ni wọ́n bá fi sasọ́ alẹ́ ọ́ pẹ̀lú májàmú kó ṣe pé wọ́n sáyà wọ yẹn ṣáájú kó tó di kí wọ́n fi sásọ. torí àdìsá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ní ayyuma ihabin dubagha faqad tahur gbogbo awọ yòówù tó bá tilẹ̀ sáyà ó ti di ntọ́ma gbogbo awọ yòówù tó bá tilẹ̀ sáyà ó ti di ntọ́ma. ṣùgbọ́n alqadi Abu Ya'la nínú àwọn olùmọ̀ àwọn Hanabila àwọn sọ ikú rárá o kódà kó ṣe pé wọ́n sáyà wọ ṣáájú kún tó sáyà rẹ̀ àti lẹ́yìn ìgbà tán sáyà rẹ̀ tó bá ti jẹ́ awọ ẹranko abìjà kọ̀tọ́ kọ̀tọ́ káwọ sọ́sán bá ti tẹ́ tolukọ́ anabi sallallahu alayhi wa sallam nínú hadithi abu raihana oníkànnà rasulillah sallallahu alayhi wa sallam naha an rukubi numur anabi kọ̀ fún wa láti máa gun ẹkùn ká máa gun ẹkùn bí ẹṣin ànábì kọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀. ẹ̀sìn ọ̀pẹ́ ni tí ń gun ẹkùn náà tí ọba gbọ́rọ̀ ó dájú pé ńgbà ọba ya ẹkùn náà fi sóúnjẹ ọ̀sán. gẹ́gẹ́ bí àwọn tí máa ń fi kókó ṣeré bẹ́ẹ̀ ni eléyìí pọ̀ lé haúsá tí wọ́n lọ máa so ogun nìkan tí wọ́n fi mú ìkòkò tẹ lórí ba yọ máa wá gùn ó lè sọ pé kó máa ṣe sọ́láàtì ó lè sọ pé kó dá sọ́láàtì ń dúró ó lè ní kí kòkó máa òun náà máa ṣe àwọn èèyàn jẹ́ ó lè ní kí kókó fò ó lè ní kó bẹ́ ó lè ní kó dúró kí ọmọ ayé àwọn yẹn lẹ́nu ọmọ fi pawó nígbà ìgbẹ́yìn ìkókó náà náà padà pa wèrè jẹ torí ẹ ẹni tí ń gun ẹkùn tí ń gun lẹ́sìn adájú pé ń gbọ̀ bá níta wí ọ̀sẹ̀lẹ̀ Ibn Majah àti Abu Dawud gbé jáde gbọ̀nà tó fẹsẹ̀ rìn àwọn eléyìí sọ pé kọ̀tọ́káwẹ́wù tí wọ́n bá fi awọ ẹranko àbíjà sí i nǹkan ni wọ́n ní ká mọ̀ gùn sí ni ká mọ̀ wọ̀sọ̀ rẹ̀ wọ́n ní ẹ má bá bọ̀ ọ wá nínú àdéhìí Muawiya àti al-Miqdad ibn Ma'di Karib wọn lánàá mi sallallahu alaihi wasallam kana yanha an lubsi julud as-sibaa' war-rukubi 'alayha wọn lánàá mi sallallahu alaihi wasallam ọkọ̀ fún wa láti máa wọ ẹ̀wù tí wọ́n fi awọ àwọn ẹranko àbíjáde ó sì tún kọ̀ fún wa láti máa gùn wọn. ìyẹn ni pé aṣọ tí wọ́n bá fi awọ ẹranko àbíjáde ká má wọ̀ abu dawud ló gbé jáde bisanadin hasan wọ́n tún gba ẹgbàá wọ̀rọ̀ wa látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam anahu naha aniftirash julud as-sibah anabi kọ̀ fún wa láti máa fi awọ ẹranko àwọn ẹranko abidà pé ká má máa fa àwọn awọ wọn ti tẹ́ alimami Tirmidhi ló gbé jáde ó sì jáde tó fẹsẹ̀ rìn lẹ̀ àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ táwọn sọ pé tó máa fi awọ ẹranko abidà sẹ̀wọ́ àlè wọ́ àwọn wo àdìsí tó sọ pé ayuma ihabin dọ́bẹ́kọ́ tọkọtọhùn awọ yòówù awọ yòówù tí wọn bá ti lè sá tó bá gbẹ tí wọn sáyà rẹ ó ti di ntọ́mọ. sòṣùgbọ́n àwọn Hanabila àwọn wò pé àwọn hadithi náà wá tó yọ awọ ẹranko abìjà sọ́tọ̀. adé ipé ó yẹ ká lo àwọn hadithi yẹn ká má sọ pé hadithi tó ti sọ pé gbogbo awọ gbogbo awọ pàápàá jùlọ hadithi tó sọ wípé ká má wọ aṣọ tí wọn bá fi awọ ẹranko wọ̀nyẹn ṣe èyí tọkàn balẹ̀ sí jù ní pé tá a bá ti mọ̀ dájú pé awọ tí wọ́n fi ṣe aṣọ yìí o awọ ẹranko abìjà ni èyí tí ọ̀dà jù ní pé ká má wọ̀. lẹ́yìn lẹ́yìn kí ni ìdájọ́ ká wọ aṣọ tó rẹwà ẹnu àwọn olùmọ́kò wípé kò sí ní tó burú ká wọ aṣọ tó lópin ìgbà tí o bá ti jẹ́ pé tó jẹ́ haram ni wọ́n fi ṣe gẹ́gẹ́ bí alharir fáwọn ọkùnrin láwọn ọjọ́ ọdún ọdún àwẹ̀ ọdún Ramadan àti ọdún léyà káàsì máa ṣe ọ̀ṣọ́ láwọn ọjọ́ jùmọ̀ àti láwọn ọjọ́ bọ́yá anísìsì kan lópin ìgbà tí ó bá ti jẹ́ gbéraga àbí ìjọra ẹni lójú àbí ìṣefùkẹ̀ kò ló bí eléyìí báyìí. bákan náà téèyàn bá wá jẹ́ ìpín èèyàn lágbára láti wọ aṣọ tó dáa ní gbogbo ọjọ́ ayé rẹ̀ kọ́ máa tó rẹwà ṣùgbọ́n èèyàn fi sílẹ̀ nítorí pé ń wò pé eh, kí ló ti fẹ́ sá sún àwọn atáàkù àbí kéèyàn pàtì kó ní ah, òun fi ń sílọ ni o òun lẹ́sìn débi kó wọn mọ̀ wọ́n sọ́tọ́ dá o eléyìí ti ṣàṣìṣe ẹ̀sìn kan sọ pé kó ọmọ wọ̀wọ̀ kú wọ̀ká kó ọmọ wọṣọ tí ọ̀dà kò síbi lẹ́sìn sọ báyẹn ẹ̀sìn ò wá lọ sídìí eléyìí tọ́ba padà sínú tafsir ọ̀rọ̀ ọlọ́run ọba wa tó ní sọ fún ẹ̀rẹ́ anábì muhammed sallallahu alayhi wa sallam pété alọ́fẹ́ sí tó lọ́wọ́ ọba wa tó gbé jáde fáwọn ẹrú rẹ̀ wọ̀ fáwọn èèyàn. bákan náà àwọn ètò dáa tó dùn nínú arzikì tọ́lọ́ ń ṣẹlẹ̀tọ̀ fáwọn èèyàn tá lẹni tó tó lè wọ̀ fáwọn èèyàn tó tó lè wọ̀ fáwọn èèyàn. torí wọ ẹ oúnjẹ tó dáa lókun ìgbà tí ọba ti sínakúnà ń bẹ̀ tí ó sì jẹ́ gbéraga ọ̀rá yìí tá alásàjẹ ni ọ́ ìdí inú tó fi jẹ́ fásọ̀kọ́ ló ń gbé ká aláìdá ni ọ́ níjọ́ ń ṣe ọ̀dá o nígbà tó ti pọ́ lọ́n fún ẹ lówó ta ló ń dáwò yẹn jọ fún ta ló ń pẹ́wò yẹn jọ fún ó sì ń kìí ṣe púpọ̀ àmọ́ kìí wọ̀ ẹ̀wù mi kan pariwo níbi tá a kó sí níjọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ aṣọ ń pariwo níbi tá a kó sí tọ́ da abẹ́ jẹ̀mọ́ òkùnkùn da abẹ́ torí ẹ̀ tẹ̀rẹ̀ sí wẹ́wù rẹ̀ ọ̀kọ́ mẹ́rin pọ̀ ń da àjọ di ẹni tí ó wọ lẹ́yìn ikú rẹ̀ ọ̀ tọ́da bí ìyàwó ni tẹ́ ń bá fẹ́ yàwó tẹ́ ń bá da sọ tó da tó da tó da tó da ọ̀ wá níwọ̀ òní wọ̀ aṣọ kan náà ni ọmọ wọn jojúmọ́ ni ọmọ wọn jojúmọ́ ẹ̀yọ́ mọ̀ á pòwe fún pé sẹ́yìn sí pé òun pẹ́wù yìí jọ di ẹni tó fẹ́ lẹ́yìn gbà mọ́ bá kú tó bá pé mọ́ kọ́kọ́ kú tọ torí rẹ. ẹ̀rí kò rí tiẹ̀ ní òwú pé rárá òwò kó tó máa ọba ọ́ ń bẹ̀rù kọ́ gbó nígbà wọn bá gbó ọlọ́run ó torí báyìí ẹ máa wọ ẹ máa wọ lẹ́yìn bí àwọn abọ́sẹ̀ ń pariwo nínú àwọn obìnrin mi nù ẹ mi ẹ dá ẹ sàánú mi ọlọ́run ni. abọ́mi láti tọ́ wọn ti ní wọn ò fi mú mi rí wọn kàn fi to kọ́bọ́ọ̀dù náà ni sálẹ̀ tó bá wá dé wọn mọ̀ á sọ kalẹ̀ ọkọ rẹ̀ ọ̀wọ́ tí kò wọn fi jẹun ọkọ rẹ̀ ọ̀lẹ́tọ̀ sí kò fa abọ́tọ̀ dáa jẹun rọ́bà ni <laughs> ó ní kẹ́ ẹ fọ́ eléyìí wàá gba àmọ́ ah, mẹ́rù kọ́ mẹ́ta ok sálẹ̀ tó bá wá dé wọn fi sàlẹ̀ jù sẹ́wọ̀n kó ti túmọ̀ sí ọkọ̀ rọ́bìṣì àbí akọni nígbà tó pé ké lọ́yọ̀ rọ́bà <laughs> wàlà hawla wàlà quwwata illa billah torí rẹ̀ ẹwọ́sọ ẹwọ́sọ sọ̀rọ̀ ẹ má tara ẹ jẹ ẹ sá ti ṣọ́ra fún nàkúnà ẹ sì ṣọ́ra fún ìgbéraga ẹnìkan ní jalabia ní jalabia ní mo wọ àbí jalamia lẹ́ ń pè pé lọ́wọ́ mo wọ̀ kájọ́ tó kò sí wàhálà má kan máa wọ̀ lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi tuntun ní kọ́ra ọ̀pẹ sálòkù o mo rò pé yé wa ṣé tuntun ló wù yín ní abálòkù ẹ́ tọ́ adúpẹ́ torí àmọ́ bóyá ẹni tí ń lọ àlòkù bóyá ìdá kan wà lára rẹ̀ kọ́ mọ́ta fún ọ bóyá kúrúnà kan wà lára rẹ̀ kọ́ mọ́ta fún ọ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ láàrin aṣọ tuntun àtàlòkù ẹ̀ dàpọ̀ ìwọ lọ́dà. Ah, ah, aṣọ tuntun ló dáa náà olùkọ́ rẹ̀ rẹ rẹ̀ masha allah la kó àmọ́ pé ẹnìkan ló lò wọ́n mọ̀ kú tó àkókò mọ̀ bóyá dẹ́tẹ̀ ni bóyá kò sì síbi kan ti lọ skírìnì aṣọ nǹkó tó di kọ́ dọ́dọ̀ tiẹ̀ wọ́n rẹ̀ rẹ̀ rẹ̀ di ẹlẹ́ five hundred naira tuntun tọ́ kí wọ́n lè àwọn aṣọ tá ń wọ̀ níbàámu pẹ̀lú àwọ̀ wọn. ẹ̀rí pé bá a bá fẹ́ fúnra rẹ̀ ní assignment kó n fẹ kàyé aṣọ tó wà ní jókòó yìí á a rí àwọn kọlọ tá a mú kọ mà a rí a rí á sì rè tá àrírí tá as far as Africa is concerned Africa ti wọ́n bí àwọn èèyàn ń lo ẹ̀tọ́ wọn dáadáa oníkálukú aṣọ tó bá wù ló kan wà láyé tó yẹ pé àwọn èèyàn wọ́n dàgẹ́ bí ọmọ ilé ẹ̀kọ́ ni oníkálukú aṣọ níbi uniform ẹni tó bá wọ ìtọ́ tako eléyìí ní gbogbo ìyọ́mọ wa wò pé ah, níbo lélẹ́yìí ti wá subhanallah aburú kan à ń bẹ nu kọlọ kan bí ẹ jẹ́ àkọ́kọ́ wo kọlọ white aṣọ funfun àwọn olùmọ̀ ẹnu gbogbo wọn kò lórí pé a nífẹ̀ẹ́ sí kéèyàn wọṣọ funfun kó sì jẹ́ pé ohun gangan la fi sókù lára gbẹ̀yìn nígbà tá a wà láyé láàyè a nífẹ̀ẹ́ sí ká máa wọṣọ o aṣọ funfun tá a bá tún wá kú tẹ́ńkọ́ aṣọ òun wa lára aṣọ funfun torí kó wá nínú hadith samura ibn jundub radiyallahu anhu ọlá nàbí sallallahu alayhi wa sallam ó sọ yìí pé ilbisu min thiyabikum al-bayad èyí tó jẹ́ funfun ní ká ẹ máa wọ̀ nínú àwọn aṣọ yín o ẹ máa wọ̀ funfun nínú àwọn aṣọ yín fa innaha atharu nítorí pé òun ló má jù wa òun ló sì dùn jù wa kassinu fiha mawtakum òun sì ní ká ẹ máa gbé òkú yín sí aṣọ funfun ni kẹ́ ẹ máa tẹ́ àwọn òkú yín sí. àti mà báwo ni aṣọ funfun ló ti jẹ́ kó ń lódùn jù tí ẹ bá wọn sọ funfun ọkàn rẹ̀ yóò balẹ̀ ọkàn rẹ̀ yóò balẹ̀ ìgbésí ayé nǹkan fúyẹ́ lójú rẹ̀ ìgbésí ayé yẹn yóò fúyẹ́ lójú rẹ̀ báwo ló ṣe wá jẹ́ kó ń lọ́mọ jù Al-Imam Shawkani rahimahullah olùbọ̀sẹ̀ jẹ́ kó ń lọ́mọ jù ó ní pé tí nǹkan tó kéré jù nídọ̀tí bá kan sórí nǹkan funfun sórí aṣọ funfun yọ hàn àbí òní hàn yọ hàn eléyìí tí ó mú ká lọ fọ yàtọ̀ sí kọ́lọ̀ mi bí ẹni tó wọ́n sọ pupa tẹ́kọ̀ kan sí yọ sọ pé tọ ilé lọ́lọ́ tààrà ẹni tó wọ́n sọ dúdú tí gírísì kan sí ó sì dédé ara rẹ̀ ni torí ẹ ẹni tó wọ́n sọ oníkọ̀lọ̀kọ̀lọ̀ tó ń sì ṣiṣẹ́ péńtà wọ́n ìgbé kọ́lọ̀ mi ló tún kún yàtọ̀ sáṣọ funfun torí aṣọ funfun ló máa ń májú ọ̀bùn kò lè wọ́ṣọ funfun. torí ẹ̀ ìmáàmù Ṣọ̀kánì ní náà ló fà á ló fi wá nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam tánàbì ni wa naqqini mina dhunubi wal khataaya kama yunaqqa ath-thawbu al-abyadu mina ad-danas. ọlọ́run fọ̀ mí má kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ àti àṣìṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe máa fọṣọ funfun má kúrò nínú gbogbo dọ̀tí gẹ́gẹ́ bí wọ́n ṣe máa fọṣọ funfun má kúrò nínú gbogbo dọ̀tí alimami bukhari àti muslim ló gbé jáde débi pé umar ibn al-khattab radiyallahu anhu ó tiẹ̀ lóun nífẹ̀ẹ́ sí kí gbogbo ẹni tí ó bá kí alukurani kọ́ máa wọṣọ funfun ẹni tí ó bá ti kí alukurani lọ wọṣọ funfun sẹ́wọ̀n kó ń lọ fẹ́ bẹ́ẹ̀ ìzèpàdésì ló sọ báwọn o sọ ìdí nù tó fi jẹ́ pé láwọn alékè wa àwa náà fẹ́ kọ́ máa lè kọ́ wọṣọ funfun kórìíra ó ti àlè fúyẹ́ kó lè bá àti fẹ́ kọ̀ọ́ a sì tètè dàmà tani fẹ̀kọ́ ṣiṣẹ́ yàtọ̀ sẹ́ni tí òfin ṣiṣẹ́ ọ̀gbun ní ọmọ yìí sẹ́wọ̀n kó ṣe sọ sẹ́ni tí mo sọ funfun ti ń jákun sí sáyà àbọ̀fẹ̀kọ rẹ́ra ńgbà tó jẹun tán ọjọ́ fùfú tán àbọ̀jẹ́ bàtán ọwọ́ amọ́bẹ̀ òkè rárá ọ̀bùn ni ọ́ padà lọ́lé ọlọ́pàá rẹ̀ wò. àwọn tó wá pàṣọ dúdú ni kẹ̀kẹ́ sọ eléyìí túmọ̀ sí pé aṣọ funfun kọ́ ọ̀dà kọ́ yọ sílẹ̀ kọ́ yọ obìnrin sílẹ̀. pé wọ aṣọ funfun kọ yọ ọkùnrin sílẹ̀ kọ yọ obìnrin sílẹ̀ torí general principles anabi sallallahu alaihi wasallam ni ẹ máa wọ aṣọ funfun ọkùnrin àtòbìnrin ẹ sì máa tẹ òkú yín sí ní àkókò ọkùnrin òkú obìnrin náà ńkọ́ aṣọ funfun náà ni. ẹlẹ́kejì òun náà ni aṣọ pupa aṣọ pupa apá nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn tọ́jú aṣọ pupa gbòò tí kọ́lọ̀ mi ọ̀là láàrin aṣọ pupa gbòò fọkùnrin tí kọ́lọ̀ mi kọ̀là láàrin wọn là kórìíra rẹ̀ yàtọ̀ sáwọn obìnrin ọ̀tọ̀ káwọn ọ̀wọ̀ torí pé wá nínú hadith látọ̀dọ̀ Al-Bara ibn Azib radiyallahu anhu oní nahana rasulillah sallallahu alayhi wa sallam ani al-mayathir al-humur wal-qisi ọlọ́nà sallallahu alayhi wa sallam ọkọ̀ fún aláàtì máa wọ àwọn aṣọ pupa pupa. àti aṣọ tí wọ́n ń ṣe ní ìlú ní Misr tí wọ́n fi ń tì sára rẹ̀ aṣọ yẹn aṣọ harir ni aṣọ harir tí ń anabi sallallahu alaihi wasallam tó kọ̀ fún wa láti èyí tá a nílò ń bi ni pé ẹ mọ pupa fún wa ẹni tí sàábí fún Amr ibn al ọmọ Abdullah ó ní ọkùnrin kan gba anabi Muhammad sallallahu alaihi kọjá kan. wa alayhi thawbani ahmaran ọwọ́ àwọ̀sọ pupa méjì aṣọ pupa méjì lọkùnrin yìí wọ̀ sọ́nù. fa sallama alayhi ló bá sálámà sànàbí wa muhammed sallallahu alayhi wa sallam falam yarudda alayhi nàbí sallallahu alayhi wa sallam anabi kọ̀kọ̀ dàlóhùn rawahu abu dawud ṣùgbọ́n ibn hajar ó sọ pé fihi rawin da'if nìkan bẹ́ẹ̀ náà àtọ́ gbà wá tọ́lẹ̀ àlè fi sẹ́rí ṣùgbọ́n èrè alákọ̀ọ́kọ́ ti tó pé ẹ ò gbọ́dọ̀ wọ aṣọ pupa ẹ̀yin ọkùnrin. ọ̀dà tó bá pa aṣọ pupa ẹ̀ wọ́n fìlà là ń kọ́ bí kọjá aṣọ pupa wọ́n á fa ìlàsí lára dódódódó àbílà pupa àbílà funfun funfun àbílà green àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè wọ eléyìí bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ọ́yé àwọn hànàfíyà àti hànàbìlà wọ́n ní tó bá pẹ́ wọ́n fi nǹkan míì sàmì sí lára kò sí tó burú. nítorí àdìsí hilal ibn amir òun gbà wọ́n látọ̀dọ̀ bàbá rẹ̀ ó ní ra'aytu rasulullahi ra'aytu rasulullahi sallallahu alayhi wa sallam bi mina yakhtubu ala baghlati ó ní mo rí anabi sallallahu alayhi wa sallam ní mina tí ń ṣe kútúbà lórí ìbá kankan wa alayhi burudun ahmar ní ìgbà tó wọ aṣọ àrán tó di aláwọ̀ pupa wa aliyun amamahu ali ibn abi talib ó wà wájú anabi lọ́jọ́ yìí yu'abbir an ń bá rán ọ̀rọ̀ rẹ̀ ti ń sọ káwọn èèyàn lè gbọ́. ẹlẹgbẹbi tí rírọ wáàzì ti wá nù jama àárí táyé ànábì ni a máa rọ wáàzì àwọn ni a máa rọ wáàzì tọ́wá pọ̀rọ̀ tó ń sọ àwọn èèyàn ò lè gbọ́ wọ́n lè ọ̀rọ̀ ń gbọ́ microphone ló fi sọ̀rọ̀ náà microphone tí a gbọ́ jàre mo rò pé yé wa nígbà tó yẹ pẹ́ni tí ń sọ̀rọ̀ à ń gbọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ tọ olóòrùn náà lè fi sọ̀rọ̀ máa ṣẹlẹ̀ pẹ̀lú aṣọ àrán lára tásọ yìí jẹ́ pupa à ń sì sọ pé pupa tí wọ́n ń là wọ́n Ibna pupa à ń bá bọ́ọ̀lù. bàbá ibn a òun náà gba ìgbà wọ̀rọ̀ wa oníkànnà Rasulullahi sallallahu alaihi wasallam marbu'a sallallahu alaihi táyì láǹfààní láti rí a rà nàbì wa ga kò kúrú ni nǹkan kò ní nìyẹn ga kò kúrú lànàbí sọ̀rọ̀ bá àrùjọ kò kúrú kò burú kò eléyìí ò túmọ̀ sí pé ẹni tó ga burú o kò sì túmọ̀ sí pé àwọn tó kúrú ó kù díẹ̀ káàtó àhà ṣùgbọ́n ànábì kò ga kò kúrú ni. ọ̀kọ́dọ̀rọ̀ ẹ̀yìtòhù ó ní mo rá ànábì rí lọ́jọ́ kan o fi hullatin hamra nínú aṣọ kọ̀m̀plìtì kan tó jẹ́ pupa lam ara shay'an qattu ahsana min sallallahu níjọ́ tí mo rà nàbì tó wọ aṣọ pupa tòkè tilẹ̀ yìí ẹ rí nǹkan kan ẹ sì rí nǹkan kan tó rẹwà jùlọ alimami al-Bukhari ló gbé jáde alimami al-Bayhaqi rahimahullah òun náà tún gbé ẹgbàá ọ̀rọ̀ kan jáde oníkanna yalbasu yawm al-eid oníyàn ọjọ́ ọdún anabi sallallahu alayhi wa sallam ó máa ń wọ burdatan hamra aṣọ tó jẹ́ tòkè tilẹ̀ tí gbogbo ẹ̀ jẹ́ pupa burda ó dà gẹ́gẹ́ bí aṣọ àrán eléyìí tó ẹgbẹ́ máa ń Yemen kí ni wọ́n gbà lérò pẹ̀lú alḥulla yìí kọ̀mpléètì tọ́jà pupa yìí bùrùdánì yìí aṣọ yìí aṣọ tí wọ́n hun yìí wọ́n ní yamaniyani yamaniyani ni méjèèjì yamani wọ́n ti ṣe mansojani wọ́n hun bẹ̀kọ̀tọ̀tìn xumurin pẹ̀lú àwọn òwú tọ́jà pupa mẹ́àsúdín pẹ̀lú àwọn òwú dúdú pupa dúdú pupa dúdú pupa dúdú ni wọ́n fi hun ṣé pupa lásán wá ni kìí ṣe pupa lásán pupa àti kẹnu pupa àti dúdú aw khudrin ìgbà míì wọ́n sì máa ń pẹ̀lú aláwọ̀ ewé kasair al-burud yamaniya bẹ́ẹ̀ ni gbogbo aṣọ àrán yamani rí kí wọ́n fi pupa lásán hun ṣùgbọ́n náà wá jẹ́ pé pupa náà lẹ́rìí nígbà tẹ́ bá kọ́ wò kí láà pè pupa náà láà pè tẹ́lẹ̀ lọ́ba ni wọ́n fi pè ní pupa àti màkútù bá pẹ́ pupa lásán gbòó ṣẹ̀ríà ti fi hàn akpẹ́kọ̀tọ̀ turuku anabi sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti máa wọ alimayathir alhumur àwọn aṣọ pupa. akpa kan nínú àwọn olùmọ̀ yẹ́n bí àwọn hanafiya àti malikiya àti shafi'iya àwọn sọ pé kò sí ní tó burú nínú ká wọ aṣọ pupa gbòò lópin ìgbà tí o bá ti jẹ́ pé zafaran èso kan nìyẹn sẹ́yìn pé wọ́n máa fi wọ́n máa fi já aṣọ wọ́n máa fi já aṣọ láró kẹ́ báwọn náà ṣe máa ṣe kàmpálà nkankan lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n máa lo zafaran láti já aṣọ láàró tí wọ́n fi yí àwọ̀ rẹ̀ padà tí ò bá ti jẹ́ pé zàṣọ̀ràn ni wọ́n lò tó fi sọ́ di pupa àwọn olùmọ̀ọ́yé sọ pé kò burúkú àwọ̀ tí ò bá ti ti jẹ́ pé ọ̀ṣọ́r ni wọ́n lò tó sọ́ di pupa òun náà ọ̀kan nínú àwọn èso ni tí wọ́n máa fi já aṣọ tí wọ́n máa fi já aṣọ tẹ́lẹ̀ tó máa rún yóò máa rún lọ́fíńdà àti zàṣọ̀ràn àti ọ̀ṣọ́r yẹn tí wọ́n máa fi já aṣọ yóò tó máa rún lọ́fíńdà yóò sì sọ aṣọ di kọ́lọ̀ red tí o bá ti jẹ́ pé ni wọ́n fi dán àwọn ní kò sí tó burú nítorí pé hadith Bara ibn Azib ó fi hàn pé anabi sallallahu alaihi wasallam kó pupa gbàtó sì ti fi hàn kó pupa kò sí tọ́ka wa wọ́n falasi wọ́n falasi kò sí tọ́ka wa pupa náà pupa sẹ́yìn pé ọ̀nà làwọn gbà kò sí tọ́ka wa tọ́ bẹ́ẹ̀ náà ibn abbas pupa ló náà pè kò pé wọ́n là fún mi lẹ́yìn ti rí pé wọ́n là. mo rò pé yẹ ibi táwọn ti sọ pé a lè wọ pupa nù torí rẹ̀ eléyìí tọkàn tí wàá balẹ̀ sí ni pé kọ́ mọ́ wọ pupa lásán gbòò pupa tó bá fi nǹkan là kò sí tó burú mbẹ. àmọ́ tó bá wọ pupa lásán gbòò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn hanafi àti maliki àti shafi'i yà sọ tó bá yẹ pé nǹkan tí ìwà ti torí rẹ̀ wọ́n nù nǹkan má burú ṣùgbọ́n ìtọ́ka tí wàá balẹ̀ sí ni pé kọkùnrin ọmọ sókè ni kọ́mọ wà sọ pupa gbò tí wọn ò fi kọ́lọ̀ kan là láàánú pupa gbò ni ṣùgbọ́n nígbà tó rà á tán wọ́n bọ̀ ṣiṣẹ́ sí láyà wọ́n bọ̀ ṣiṣẹ́ sí lápá so wọ́n á fi kọ́lọ̀ black wọ́n fi ṣiṣẹ́ sí ambulance kọ́mọ burú ọbọ̀ sábẹ́ èyí tó lẹ́kùn wọ́n ti fi nǹkan kan ṣe kíni wọ́n ti fi là á lẹ́yìn náà tí ọbọ̀ green kó fi ràn white ò ní tọba ti yọ wọn kẹsẹ bí wọn aró oko kan ni bí aró oko wọlù so nítorí di eléyìí báyìí náà tí kọlọ kan fi ṣe ni tí ó fi là láàrin. aṣọ aláwọ̀ dúdú ńkọ́ àwọn olùmọ̀ wọn ní kò sí tó burú kò sí tó burú rárá fọkùnrin àbóbìnrin kó wọ aṣọ dúdú nítorí àdéhùn anha ó bí kan ní yẹn tó ṣe pé òwú dúdú ni wọ́n fi ṣe wọ́n jáde láfẹ̀mọ́júmọ́ ọjọ́ kan ó sì wọ aṣọ tó yẹ pé òwú dúdú ni wọ́n fi ṣe látòkè délẹ̀ alimá muslim ló gbà wá tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ká aṣọ tó black kò ní ìdìgbò ká ṣẹ̀ṣẹ̀ fi kankan là kó sí ń tó burú mbẹ̀ kò bá jẹ́ ṣòkòtò kò bá jẹ́ wù kò bá jẹ́ agbádá náà ni wọ́n bọ́ dá dúdú kò bá jẹ́ tàǹsíkí náà ni kò sí ń tó burú mbẹ̀ bẹ́ẹ̀ àwọn obìnrin kò sí ń tó burú mbẹ̀ kò sí ẹ̀dìgbà kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá jẹ́ jilbab ìyẹn ni pé ó lè jẹ́ ike bóyá ìró tó fẹ́ rónú lé rẹ̀ bùbá tó fẹ́ wọlé lórí ó lè jẹ́ aṣọ dúdú ó sì lè jẹ́ ike bóyá sikẹ́ẹ̀tì tó fẹ́ wọnú lé rẹ̀ sẹ́mi tó fẹ́ wọnú lé rẹ̀ ó lè jẹ́ dúdú sọ gbogbo eléyìí kò sí tó burú mbẹ. Jabir ibn Abdillah radiyallahu anhuma ó ní nabi wa Muhammad sallallahu alayhi wa sallam dakhala yawma fathi Makkah ọwọ́ ní ọjọ́ tó gba Mẹ́kà wa alayhi imamatun sawda ní ìgbà tí láwàní dúdú ń bẹ lórí ẹ̀ ìyẹn ni pé tó fi dórí láwàní ó lè jẹ́ dúdú al-Imam Muslim olóògbà ẹ̀gbà wáyé wa láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha ó lé mi gàgà fúnra ra mi mo hun aṣọ fún anabi sallallahu alayhi wa mo hun fún ọjà aṣọ dúdú anabi sì wọ̀ ṣùgbọ́n nígbà tí anabi laagun sínú aṣọ yìí báyìí ó rí pé òórùn òwú lànàbì bá ya lẹ̀ torí pé ànàbì kórìíra kó òórùn burúkú ọmọ jáde láàrò yàtọ̀ sí ìwọ́tọ́ yẹ pé ó lè jẹ́ láàrin oṣù lọ́wọ́ lẹ́ẹ̀kan táwọn márùn ó tún wá sẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn kò tún wá fi ti gbófo àjókòó yóò jama òórùn kan ma ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ní fọnu ẹ̀ẹ̀kan lóṣù ní wẹ̀ wà kì í ṣe bá ẹlòmíì lọ́fín àbíkí la pè kí ló ń fẹ́ fi sí pé kí kò sí ní tó ń fẹ́ fi sí. ó ká máa fi lọ́fín dà sára torí àyè bá a mọ̀ ara tiẹ̀ fẹ́ rùn torí pé al-aslu ni pé ara tí ó bá ti rí tọ́jú kí ni máa ṣe yóò rùn náà torí à ń la agùn oògùn tá à ń la yẹn ó máa ń bí kí ara ó máa rùn tọ́ torí di eléyìí báyìí ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ́ẹ̀ rùn bàtà náà fi gbóòórùn ẹran tí wọ́n tara rẹ̀ fi owó rẹ̀ tí wọ́n fi ṣe aṣọ yìí anabi wa bọ́ sọ yìí sílẹ̀ wọ́n ní wọ́n fún anabi sallallahu alaihi wasallam lásọ àrán kan aṣọ àrán yìí ọjọ́ dúdú anabi wa ní tá lẹ́rù pálí bùn lásọ àrán yìí gbogbo àwọn yẹn bá dákẹ́ anabi sallallahu alaihi wasallam ni ọlọ́pẹ́ Ummu Khalid wá fún mi Ummu Khalid ló ń fún wa rò ó ní fọ ó ti yẹ bí ila nabi sallallahu alaihi wa sallam wọ́n bá mú mi wá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam fa albataniha biyadihi abẹ́lé wàhálùfì mọ̀rẹ́tẹ́yì wàá gbó ọlọ́run ó sì fi mí ìjàrọ̀ rẹ̀ wàá gbó ọlọ́run ọba ó fi tuntun mí yóò fi rọ́pò rẹ̀ ànábì sàdúrà bá ń lẹ́ẹ̀mejì ànábì wàá ń wò mí nínú aṣọ yìí ó sì ń fọwọ́ rẹ̀ ṣàpèjúwe sí mi pé ìrẹ̀ Ummu Khalid hàdà sinẹ́ ìwà Ummu Khalid hàdà sinẹ́ ànábì wíwẹ́ lẹ́ẹ̀mejì ẹ̀sìnẹ́ kìí ṣèdè lárúbáwá èdè yìí èdè àwọn habẹ́ṣà ni ó túmọ̀ sí pé ah èyí rẹwà ìwà ọmọ Khalid èyí rẹwà ìwà ọmọ Khalid ẹ̀bùn ni wọ́n bùn anabi sallallahu alayhi wa sallam ó wá bùn arábìnrin yìí báyìí. ẹ̀rí mẹ́mbẹ̀ lórí fáwọn obìnrin náà kọ́ wọ́n lè wọ aṣọ dúdú obìnrin lè wọ aṣọ dúdú ọkùnrin lè wọ dúdú kò sí ìyàtọ̀ láàrin àwọn olùmọ̀ kò sí ìyapa láàrin wọn lórí ikú obìnrin kọ́ ó lè wọ dúdú gẹ́gẹ́ bí ọkùnrin kò sì lè wọ dúdú. lẹ́yìn eléyìí òun náà ni aṣọ aláwọ̀ yeye ilé ìjọjẹ yẹlò ẹnu àwọn olùmọ́kù lórí pé kò sí ní tó burú ká wọṣọ yẹlò kò sí ní tó burú ká wọṣọ yẹlò ma lam yakun mu'assara lókun ìgbà tí o bá ti jẹ pé usfur egbòogi yun tí wọ́n ń pè ní usfur kọ́mọ́jẹ́kù ni wọ́n fi gbó tó fi di yẹlò ṣàyẹ̀kú ìgbà táwọn kan gbọ́ lárúbáwá tí wọ́n fẹ́ máa translate àwọn ìwé ìgbà tó bá ti ní pé ànábì ní ká ẹ mọ̀ wọṣọ mu'asfar òun àgbọn wọn ní ká ẹ mọ̀ wọṣọ yellow yellowish colour yellowish nada torí pé yellow kí ni wọ́n ń pè lédè lárúbáwá asfar hamza sọ́ọ́dẹ fà ṣùgbọ́n eléyìí sani ká ẹ mọ̀ wọ̀ yẹn látara usfur ain sọ́ọ́dẹ fà rọ̀ ló ń ti wá bó wá ní ain ti sọ́mọ ẹ̀yà hamza abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ yọ kà translate yẹ̀yẹ́ fáwọn èèyàn ẹ̀yin náà wá kà lẹ́bàá máa jí ẹgbẹ́ à ah, brọ́dà asọ̀yẹ́rù tẹ̀wọ̀ yóò dá o because eh, mo rí àdìsí kan o àdìsí yẹn ó ti ẹ̀jẹ̀ authentic one kí ni authentic lọ́lọ́ ti authentic àdìsí authentic àgọ́yé yẹn kọ́ authentic làbá sinmi torí di eléyìí yẹn ni pé de lárúbá lẹ́yìn ọgbọ̀ kó tó gbọ́ Islam yìí o èdè lárúbá lè ọgbọ kó and eh, gbogbo ìgbà tó lọ́n bá ṣe nírọ̀rùn fún ẹ láti jẹ́ pé wọ́n lọ gbé èdè lárúbá kà ní yíyọ ó pé ju translation books lọ especially ọ̀pọ̀lọpọ̀ wey don translate to English yẹn ó kún fún ọ̀pọ̀lọpọ̀ errors nítorí pé o nílò láti jẹ́ kó o ti yó nínú èdè lárúbáwá o tún yó nínú èdè English kó tó di kó lè ṣe translation tó nítumọ̀ and not just that original text yẹn lọ́kàn mú lọ́wọ́lọ́mọ́ á ṣe translation translation rọ̀ wò ó tún wá hàn ìwé ìwé ìwé ìwé tó tún ṣàlàyé tó ń translate yẹn sódà tó fi máa ma èwo ló sí tébù nínú àwọn ìtumọ̀ tó fún. tẹ̀lé ìtumọ̀ sí káàlíwọ́ sọ yẹ́lò lókùn àti òbá ti jẹ́ pé egbòogi tí wọ́n ń pè ní kíni ọ̀sùr ni wọ́n fi yí kọ́lọ̀ rẹ̀ padà tí ó sì jẹ́ zafaran ni wọ́n fi yí kọ́lọ̀ rẹ̀ padà tó fi di kíni yẹ́lò nítorí pé tó máa lù ọ̀kọ̀ọ̀kan nínú àwọn egbòogi yìí ó lè sọ di yẹ́lò ó sì lè sọ di red. tòtílẹ̀ báyìí wa nítorí pé wà nínú hadithi abdullahi ibn jaafar olórí anabi sallallahu alayhi wa sallam wa alayhi thawbayn ọ̀sọ́rẹ́ saray fẹ́ẹ́ kọ́ wàásọ yẹ́lò méjì ṣùgbọ́n àdìsí alimami tabarani ló gbé jáde nínú tírà rẹ̀ al-mu'jam al-kabir wa huwa hadithun da'if hadithi ilẹ̀ ṣùgbọ́n wà nínú hadithi mi látọ̀dọ̀ imran ibn muslim ó ní ra'aytu ala anas ibn malik izaran asfar. mo rí Anas ibn Malik tó lo ìlọ́dì yẹ́lò mo rí Anas ibn Malik tó lo ìlọ́dì yẹ́lò alimami Tabarani náà ló gbé jáde bìtẹ́ náà dé sahih tó fẹ́ sẹ́rin lẹ̀ eléyìí túmọ̀ sí pé kò sí ní tó burú wọlé wọ́sọ yẹ́lò kò sí ní tó burú mbẹ́ eléyìí òsì nídìí pé kí wọ́n fi kọ́lọ̀ kan là láàrin tọ́ lẹ́yìn eléyìí aṣọ green tá a lè wọ̀ lọ́kùnrin àti lóbìnrin apá kan nínú àwọn olùmọ̀tì ẹ̀ ní á púpọ̀ ànífẹsẹ pípọ̀ kí ló dé wọn nítorí pé òun ní aṣọ apá kan ni nínú aṣọ àwọn ọmọ àlìjẹnà torí pé Ọlọ́run sọ pé ẹẹlì ẹhùn tìyàbò sọndọsẹn kọdọrọn kọdọrọn àwọn aṣọ green láti náà ti kọ́ ọmọ àlìjẹnà ní wọ́sọ mi wọn nígbà tó lọ́n ti sọ fún kọdọrọn ó ti máa sì kẹ́ńbẹ́ nínú aṣọ àwọn ọmọ àlìjẹnà kó ti máa tilé ayé wọ́sọ irú bẹ́ẹ̀ ń wọṣọ kọ́lọ̀ tí wọ́n ní àwọn ọmọ àlùjáná bẹ́ẹ̀ lásán wọn ò rí títẹ̀ rẹ̀ sì jẹ́ tọmọ jahannam níbo ni ọlọ jahannama ni. tọ́ ilé ìjọba ó sì ń bẹ nínú àwọn èèyàn ó tún wá nínú hadith eléyìí tí Abu Ramsah tó gbà wá ó ní ra'aytu Rasulullahi sallallahu alayhi wa sallam alayhi burdani akhdaran mọ́ra nàbí sallallahu alayhi wa sallam tó wọ tòkìtì lẹ̀ méjèèjì sì jẹ́ aláwọ̀ ewé méjèèjì jẹ́ aláwọ̀ ewé tòkìtì lẹ́yìn ọjà aláwọ̀ ewé Abu Dawud ló gbà wá bíi sẹ́dẹ̀sẹ̀ sáàyè àwọn èèyàn kan wà nínú àwọn èèyàn táwọn máa ń wọṣọ grey àwọn sì nífẹ̀ẹ́ sí púpọ̀ nítorí bídà nítorí bídà ti ń dà wọn láàmú níbo náà ti rí wọn nítorí pé kíní dóòmù tó ń ṣe sórí sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam kọlọ green bẹ́ẹ̀ làwọn tọrí kọ máa ṣe ń tiwọn tí ọba wọṣọ green yóò sì lo láwà ní green tí ó bá lo láwàní green yóò sì lo ìborun green yóò fi bo èjìká rẹ̀ ṣe eléyìí dídé àlásán tí ò ní tuma ni. ṣùgbọ́n àwọn olùmọ̀tán sọ pé àwọn nífẹ̀ẹ́ sí ká wọ aṣọ tó kọlọ green àwọn ń wò pé nínú ìròyìn aṣọ àwọn ọmọ àlìjáná ní kíni wípé wọ́n mọ̀ wọ̀ṣọ green. lẹ́yìn eléyìí kọ́lọ̀ oríṣiríṣi ńkọ́ gẹ́gẹ́ bí àǹkárá àti rí pé àǹkárá masha Allah la quwwata illa billah

إلى النبي صلى الله عليه وآله وسلم أن يلبسه الحبرة aṣọ tá nàbí sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ sí pé kó wọ́n wọ̀ jù ni wọ́n ń pè ní alḥibra hibra sì ni aṣọ tó ṣe wípé wọ́n ṣe kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ lóríṣiríṣi sí lára má nàbí nífẹ̀ẹ́ sí. tí o túmọ̀ sí pé anybody ò nídìí láti inferiorize rẹ̀ níbikíbi tó bá lọ láyé anybody ò nídìí láti bú ẹ láti bẹnu àtẹ́ lù ọ́ tó bá lọ sílẹ̀ lárúbáwá kan níbi ẹ̀yìn áfíríkà yẹn ṣe ọ̀gbẹ́sìn yìí dáadáa mo rò pé yé wa nítorí pẹ́lú mi tó bá ti rí tọ́ wọ́sọ tọ́jọ́ kọ́lọ̀kọ́lọ̀ láwọn ìlú òkèèrè wọ́n á pa jùlọ tó wá kele lárúbá ni ó lè máa wọ́ pé àwọn tó ń pè wọ́n kúkú gbẹ̀sìn kan yé èyí tẹ́ wá gbọ́ yé o á ti rí pé ànábì sọ alójú kòkòrò ká máa wọ́sọ wo aṣọ funfun ṣùgbọ́n sàábí ní tó ń sọ fún wa pé ìta ànábì tún nífẹ̀ẹ́ sí jù nínú aṣọ rẹ̀ létọ́ jẹ́ oníkọ́lọ̀kọ́lọ̀ tẹ́lẹ̀ ìjàgbọ́ ti ṣe jẹ́ mbẹ́ tọ́ èwo ni ọ̀tọ́ ká wọ̀ nínú aṣọ èwo ló sì jẹ́ èèwọ̀ nínú àwọn aṣọ tá à ń wọ̀ àkọ́kọ́ gbogbo aṣọ kásọ nípa àwọn aṣọ tó ṣe pé wọ́n yàwòrán sí wọn lára àbáṣọ tó ṣe pé wọ́n yàgbélébù sí lára àbáṣọ tó ṣe pé wọ́n hàn áyà alukurani sí lára èèwọ̀ ló jẹ́ lórí ọkùnrin àti obìnrin o ká aṣọ tó ṣe pé wọ́n yà àwòrán abẹ̀mí sí lára kò bá jẹ́ àǹkárá kò bá jẹ́ léèsì kò bá jẹ́ jàkáàdì aṣọ tá a wọ̀ yẹn kò bá jẹ́ kílídà mọ́ọ̀s tẹ́ bá wọ aṣọ mi dáadáadáadáa ẹ̀rí kí wọ́n yẹ àwòrán abẹ̀mí sí lára ó lè jẹ́ ta kékèkékèkékèké ni wọ́n yà sí lára ó lè jẹ́ yẹn kékèkékèkékèké ni wọ́n tẹ̀ sí lára so gbogbo aṣọ tó má ti yàwòrán abẹ̀mí sí lára kọ̀tọ́ká wọ̀ kọ̀tọ́ká wọ̀ nítorí àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí Abu Talha radiyallahu anhu gbà wá anabi ni la tadkhulu al-mala'ikatu baytan fihi kalbun wala tasawir àwọn mẹlẹkọ ní wọlé kan o ilé tájà bá wà nù rẹ̀ àti gbogbo ilé táwọn àwòrán abẹ̀mí bá wà gbogbo fọ́tò tá a sọ̀rọ̀ ẹjẹ aka o kàlẹ́ndà tí fọ́tò abẹ̀mí bá ń bẹ lára rẹ̀ o ká má tẹ pẹpẹ rẹ̀ sínú ilé o gbogbo ilé tí fọ́tò bá wà àbájá mẹlẹkọ ní ẹnìkan ní àmàlẹ́kọ̀ ni wọ́n bẹ̀ báwo ajẹ́ pé inú rẹ̀ ló wọ́n yà á máa gbé màlẹ́kọ̀ ní rẹ́mi òun gbàǹjọ́ tó wọ́n bá kú nù. màlẹ́kọ̀ ọgbẹ̀mí rẹ̀ màlẹ́kọ̀ akẹ́ni òní wọ́ bẹ̀ àmọ́ màlẹ́kọ̀ mẹ́mí ẹ wá wọ́n wọ́ bẹ̀ ibikíbi tó bá wọ̀. tọ́ alimami Bukhari ló gbàdé sí wa tó bá wọn jẹ́ ike fọ́tò tó wà lára sọ abalẹ̀ haku ká haku ká haku iṣẹ́ tí ọba ti ha káfọdà parẹ kámọfọdà parẹ kámọfọdà parẹ kámọfọdà parẹ lọ́nà tó ṣe wípé abá ti wọn parẹ nù àbí ká pa nǹkan kan rẹ kúrò lára rẹ tó ẹgbẹ́ tí bá sí lára fọ́tò fọ́tò ò lè tẹ̀mí gẹ́gẹ́ bí ká lára rẹ̀ ká lára rẹ̀ ká lára nípa sọ a ẹ máa bẹ ẹ máa gé orí ẹ gé gbogbo orí ẹ gé gbogbo orí ẹ gé ẹ bá ti ké gbogbo orí nǹkan sẹ́wọ̀n kí láì sórí kò sí sẹ́mi. ẹ̀ẹ́gẹ̀ ń tó ṣe pé tí ọba ti sí lára fọ́tò fọ́tò ò lè sẹ́mi. ẹ̀ẹ́gẹ̀ kò tẹ́ bá ti ṣe báwọn kò sí wàhálà. tẹ́ bá rí kókò ṣeé ṣe ajẹ́pọ̀ aṣọ ńkọ́ òun náà sinmi o aṣọ ó sinmi. tọ́ tó bá jẹ́ kó wọn yà àgbélébùú sára ńkọ́ àgbélébù àgbélébù àgbélébù àgbélébù àgbélébù àgbélébù àgbélébù àgbélébù. àbí lára fìlà ara fìlà wa ni wọ́n yà àgbélébù sí. àbí nǹkan míì báwo la ti ṣẹ̀ṣẹ̀ àfi ká wọ́n náà tá a fi gé àwọn àgbélébù dànù. níbo ló ti gbélébù níbi tí eléyìí tó wà lókè tó ti pàdé pẹ̀lú ètò gùn níbi tí ìtọ́ wà lókè ti pàdé pẹ̀lú ìtógun ìmọ̀ wọn ti gbé lébù ẹ wá gé ibẹ̀ ẹ sọ di rogodo ẹ sọ di rogodo ẹ sọ di rogodo ẹ sọ di rogodo sẹ́wọ̀n kókò tá a gbé lébù mọ́ àwọn ṣe báyìí ibi tá ti wá pàdé òun ẹ wá gé wọn ò ní pàdé kọjá gbélébù mọ́ kí wọn á là gbélébù àgbélébù òun náà nìlà dúró tí ìlà kékeré kan wá dúró lágbọ̀n òkè rẹ̀ àgbélébùnù ṣùgbọ́n tó bá yẹ pé ètò dúró yẹn dúró eléyìí wá dá láàrin ni kìí ṣàgbélébù ni ẹ o rò pé yé wa kìí ṣàgbélébù ni àgbélébù yóò jẹ kó kan dúró eléyìí tó wá kéré wá lọ ságbọ̀n òkè torí pé tí kéré bá ti wá sáàrin àmì àròpọ̀nù kìí ṣàgbélébù bó tilẹ̀ jẹ́ pé lónìí gbogbo ẹ̀ wọ́n lè pè ní cross àti tó wà láàrin àti tó wà lókè wọ́n lè pè ní cross pàtàkì jùlọ àwọn kẹta ń pera wọn red cross lónìí fáwọn máa rescue àwọn máa tọ́jú aláàrẹ̀ àwọn máa sáré ṣe first aid kìíní kan sẹ́wọ̀n kágbélébù tiwọn abó wọn yà sáàrin lọ́wọ́ àbókè torí rẹ̀ òun náà condemn bó tilẹ̀ jẹ́ pé wọ́n yà bí àmì èrò pọ̀ ṣùgbọ́n orúkọ tá a ti pè é ó ti fi hàn fún àníyàn wọn nù torí ẹ mọ ìyàrú rẹ tó sọsítù sí wa o mo rò pé yẹyin ẹ rí i pé gbogbo sọsítù ní sìn wọn yà kí ni sí ṣé plus wọn láwọn yà sí ní àbí cross náà cross so ẹni tí ń sin cross wà láwùjọ àwa tá a sì takò sísin cross apọ́n àwùjọ kí ló dé tẹ́ wàá tu láti àwa máa lọ síbi tu kúrọ́ọ̀sì ẹ sì ní kálukú lómìnira sẹ́yìn àpé bóyìnbó ṣe gbé wá fún wa bẹ́ẹ̀ náà wọ́n ń lò dòní. kí ló dé ńgbà sẹ́yìn ti mọ̀ pé kúrọ́ọ̀sì ni tiyín ẹ jẹ́ kí àwọn mùsùlùmí kí wọ́n kó ká parẹ́ kọ́mọ̀tì ẹ̀ lámì kankan kálukú sinmi. àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ sẹ́yìn náà sọ pé ẹ táwa náà lè yá tiwa sí ewo ń tiwa táyà ẹ dákun ẹran mi létí ewo ń tiwa táyà ẹ sọ̀rọ̀ fa sítà báwo ṣé yahudi làwa ni àwọn yahudi ló ní sítà kírísẹ́ǹtì kìí sàmì islam àmì islam ní silọ́n táwọn ẹ̀yà silọ́n sáró kiri <laughs> torí ẹ parẹ́ kí kálukó ti mi torí pé ọsibítù yìí ní ìsìn mùsùlùmí lọ́ọ̀bẹ̀ àwọn ẹlẹ́sìn sọ́ọ̀tù àwọn náà lọ́ọ̀bẹ̀ abọ́gibọ̀ ọ̀pẹ ńkọ́ oná ń lọ ọbẹ̀ torí apárẹ kí kálukú ṣe kí ni wọn sì mí eléyìí jẹba àwọn torí rẹ Aisha ni kana la yatruku fi baytihi shay'an fihi taslibun illa qadaba ọlànàbí sallallahu alaihi wasallam kìí fi nǹkan sílẹ̀ nínú ilé rẹ̀ tí wọ́n ya àgbélébùú àyàfi kó rí pọ̀ ń jà bí tí wọ́n ti gbé bùn bí tí wọ́n ti gbélé bùn yóò rí pọ̀ ń jà. ẹ̀yin náà kíyèsí lẹ́yìn ẹ kíyèsí wíńdò ẹ kíyèsí lẹ́kùn ẹ kíyèsí àwọn ẹ̀wù yín tẹ̀ ń wọ̀ ẹ kíyèsí àwọn ọ̀sẹ̀ tán bá yín ṣiṣẹ́ wù yín gbogbo bí tó bá ti jọ àgbélébù kíláàsì àgè gbogbo bí tó bá ti jọ pé wọ́n gbélébù àmàgè. bẹ́ẹ̀ la anabi sallallahu alayhi wa sallam máa ń ṣe. tọ́ eléyìí kárí gbogbo aṣọ ọkárí gbogbo cotton ọkárí gbogbo tẹ́ ọkárí gbogbo àwọn electric instruments electronic instruments tá à gbogbo ẹ̀ tẹ́ bá àgbélébùú ń bẹ ẹ̀ha ẹ̀ha ẹ̀ha ẹ̀ha ẹ̀ha àgbélébùú wa nulẹ̀ yín. bó tún bàbá dèd wọn ni kẹfà àwọn kọ signboard amẹfà gbélébùs a'udhu billah èmi ẹ yarú ẹ ẹ ẹ yarú ẹ bó láti á ṣe ẹgbẹ lọfẹ lomi bàbá bíríkìlẹyà nígbà tẹ bá wọn kọ́lé tán wọn tún ní kẹfà àwọn ṣe àgbélébùsí bíi sòrò kan á ilẹ̀ yorùbá ọ̀gá wàlá ìtẹ̀lẹ̀ ọ̀gá nínú sínà ẹ̀ tún máa kà alẹ́ kẹ́ mùsùlùmí lọ́lẹ́lẹ́yìí o ẹlẹ́sìn chọ́ọ̀chì ló lélẹ́yìí o kìnnìkan ló lélẹ́yìí o bẹ́ẹ̀ bá padà rí pé mùsùlùmí lọ́wọ́ lọ ẹ gbà ẹlẹ́sìn chọ́ọ̀chì ló ní tẹ́lẹ̀ rí tó rágbélébù ni. ọ̀gá púpọ̀ kéésì tẹ bẹ́ẹ̀ náà wọ́n ń sin lọ́hùn olódò lọ́pọ̀ jù wọ́n yìí lọ mọ́sálásí. mùsùlùmí ń kọ́ kí làwọn ẹ̀sìn táwọn bá kọ́lé wọ́n sì bí wàhálà wọ́n sì bí wàhálà bẹ́ẹ̀ ó ń kéwu lọ́wọ́ ní kú wọlé dé tọ́ wàyí o ọ gbọ́dọ̀ bá wọn ya àgbélébò bàbá artist ọ gbọ́dọ̀ bá wọn ya ó sì gbọ́dọ̀ bá wọn ya àwòrán abẹ̀mí wọ́n gbèsè wá fún ọ gbọ́dọ̀ bá wọn ya àwòrán abẹ̀mí ọ gbọ́dọ̀ dán o sẹ́wọ́n kó gbogbo aṣọ tí wọ́n yà sí náà èèyàn lọ́wọ́ kọ́ fọwọ́ yà kó tó di kí wọ́n fíìmù ẹ̀ máa ọ gbọ́dọ̀ ya torí àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam torí inna ashadda an-nasi 'adaban 'inda Allahi yawm al-qiyamah al-musawwirun àwọn tí àwọn burú jùlọ gbẹndà al-qiyamah lọ́dọ̀ Ọlọ́run àwọn náà làwọn ẹni tó máa ń yàwòrán al-Imam al-Bukhari ló gbàjáde táwa lè fi sọlát pẹ̀lú aṣọ tó ti pé wọ́n ya àwòrán abẹ̀mí sí àbí aṣọ tó ti pé wọ́n ya àgbélébù sí ṣíṣe sọlát nínú aṣọ tí wọ́n ya àwòrán abẹ̀mí sí àbí wọ́n ya sí haram ǹjẹ́ tábà wá ti sọlát pẹ̀lú aṣọ tí wọ́n ya àwòrán sí àbí tí wọ́n ya sí ṣíṣe sọlát yẹn ṣé yóò jẹ́ pọ́ lálàáfíà àbí òní lálàáfíà haramu ni ká ṣe sọláàtì pẹ̀lú raṣọ yìí báyìí ṣùgbọ́n o ṣé bá ṣe sọláàtì nínú rẹ̀ kò rí pé kí sọláàtì kọ́ má jẹ́ gbígbà ṣùgbọ́n ẹ ti sẹ́lọ̀ lẹ́fẹ̀ẹ́ káàkiri jìhà nítorí pé má lo ẹni tí wọ́n yàwòrán sí má lo ẹni wọ́n yàgbélébù sí ọ̀tọ̀ sọláàtì kúmá ọ̀tọ̀ adẹ́pọ̀ sẹ́lọ̀ pẹ̀lú aṣọ fi ṣe sọláàtì yẹn pẹ̀lú ìjọba. a sì ti rí nígbà Ànábì sallallahu alaihi wasallam ṣe nijoka. láti níjọ́ kan Àìṣà wa ní kọ́tì nǹkan tó ṣe kí ya àwòrán sí Ànábì sallallahu pé lọ ni àwòrán tí wọ́n yà sára kọ́tì yẹn níta ń wá sí mi lọ́pọlọ ní wá sí mi di sọ láti ẹ gé ń gé ń gé bi orí aṣọ tá a wọ ayé alukura ni wọn kọ sí la ẹrẹ lomi sẹrùbà wọn ni wọn fẹ sẹrùbà ara yé yà wà lọ wọ sọtọ hàn ayé talukuru sísì kólú ha àwọn hàn sásọ olódo lásán ẹ máa pa sọ yẹn kò sí ṣe wọ tó ní fi jókòó ó wá jókòó lórí ayé talukuru sí jókòó lórí alukura ni ń bẹ rẹ ńgbà tó forí kalẹ̀ ó ṣe sùjúdù lórí alukura ni abẹ́rẹ́ nǹkan so gbogbo eléyìí ọ̀tọ̀ ọ̀ ń bẹ nínú fífà bùkù kan alukur'an ọ̀ ń bẹ nínú fífà bùkù kan alukur'an kò sì tọ́ torí rẹ̀ ìtẹ́ ìtẹ́ tẹ́ ń fi ṣe sọ láti wọn kọ Allah wọn kọ sí la kọtọ́ kó ṣe sọ láti lórí ẹ̀ ẹ kó gbogbo ẹ kó nu mọ́ṣáláṣí Allah bá wùlẹ̀ mà tẹ̀mẹ́lẹ̀ ìgbà tí ìsìnkú yẹn ọ̀gbádùn. ẹ ó ní ẹyẹ bí English wọn fi kọ ńgbà tí wọn fi English kọ kí ló túmọ̀ sí. ṣé bàbá tiẹ̀ ló túmọ̀ sí ni àbí Allah bàtí sọ pé Allah ló túmọ̀ sí ẹgbọ́dọ̀ sí sọ láti lórí ẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́. kákó kọ dáàdì rẹ̀ wọ́n kọ sórí rẹ̀ sẹ́wọ́n ṣe sọ láti lórí ẹ̀ kò ní ṣe pé àwọn ah, àmọ̀tẹ́ dáàdì mọ́lẹ̀ ok ọlọ́run ọlọ́run ló ṣe tẹ̀ mọ́lẹ̀ àbí ọjọ́ bó ṣe jẹ́ mẹ́. tọ́ tọ́ba jẹ́ pé igi ni wọ́n yà sára sọ́tà wọ̀ oòrùn àbóṣùpá ni wọ́n yà sí àwọn òkè ni wọ́n yà sí odò ni wọ́n yà sí ìràwọ̀ ni wọ́n yà sí àbí nǹkan kan tí ọ̀lẹ́mìlá ni wọ́n yà sí kò sí ní tó burú mẹ́ ẹ lè jíṣe sọ́láàtì kò sí ní tó burú mẹ́ ẹnì kò sí lẹ́nu tó lè bú ọ pé irú aṣọ tó ẹ kó fi sílẹ̀ fún ìyàwó rẹ ni wọ́n ń wọ̀ lọ sọ ara rẹ lọ sọ fún ta ló ṣe ilé wọ̀ fún mi kò sẹ́ni tó ṣe wọ̀ fún lópin ìgbà tí ṣe kí ni abẹ̀mí ni wọ́n yà sí la àtọ́kùn àtọ́fin ni yà ó ọ gbọ́dọ̀ wọ aṣọ tán ya bẹ̀mí síla gbogbo àǹkárá tó ní tán ya ajá ya kínní kan sí èèyàn sí lára ẹ tún lọ sàǹkárá pàápàá ní ìsinyìí báyìí wọ́n lè sàǹkárá ẹnìkan kán lẹ̀ mọ́yà. àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ adúgbò pẹ́ yẹn ṣe bẹ́ẹ̀ lẹ́yìn. wọ́n kàn ya àwòrán rẹ̀ sáyà ni wọ́n máa gbé ká àgbéká tù. so gbogbo eléyìí ẹ̀kọ́ tọ́nu òfin ṣẹ̀rí alókùnrin àti ni tíṣẹ̀tì tíṣẹ̀tì tẹ̀ ń gbé ó tún pé wọ́n mọ́ṣáláṣí ṣé ká máa wò ó ràn kó fi ṣe sọ láti ní àfikà lè dànù ayálò parọ́ kíni da orí ẹ̀ lánà ok só lè wọ́sọ mi lè wọ́lé ká má ríra nù ẹnìkan wọ mọ́ṣáláṣí pẹ̀lú àgbélébù àwùjọ ẹ̀ ṣáàdá ó ní ní tẹ́ bá rí náà ni <laughs> àrẹ ah, mùsùlùmí èfélé yìí sára. oníwòrin tó dẹ̀ burú mbẹ́ aa ah, ó burú o ìyàtọ̀ tí ń láàrin àti láàrin imani àti kúfúrú tí ń bẹ láàrin àti shirk ṣé ìyàtọ̀ yẹn ọ̀hán. qul huwa Allahu ahad sọ pé sálídù sàlẹ́sà wọ́n yàtọ̀ àbí wọ́n yàtọ̀ gidigidi. ẹnìkan kìí tiẹ̀ sára sọ rẹ̀ lọ́wọ́ àgbélébù yẹn ni ní ẹ̀yìn wọ́n ti pè lẹ́kẹ́ ọ̀run ni yọ agbésọrùn yọ wọ mọ́tíláṣí bẹ̀ wọ́n ti wá ń bá àgbà ti pẹ́ ewu ò lè léyìí ó ní àmì ah, ìrí tó burú bẹ́ẹ̀ ewu ò lè rí nítorí kójú rẹ̀ dúdú àwọn ẹni tó ń sọ fún ẹ yẹn àwọn ti rí malẹ̀ so wọ́n fẹ́ fọ̀ wá sínú malẹ̀ ni wọn kì í sì rí èèyàn fà kúrò nínú òkùnkùn nírọ̀rùn ẹ̀yin láì ní tí ó sun yín títí tí ó fi yé tẹ́lẹ̀ yìí mà ń gbé sọ́rùn yẹn ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń gbé aláàbọ̀ àwọn nìyẹn alágbàálẹ̀ àwọn nìyẹn tí bá ń bẹ lọ́rùn aburú ò ní sí àwọn ìbàjẹ́ kò ní tọ́ka àwọn irọ́ lásán iná ní ń bẹ lọ́rùn rẹ̀ tí mọ́tò jáàmù tó kú dànù náà ní ń bẹ lọ́rùn rẹ̀ tí bàálù já tó já dànù àwọn ẹni tí ń bẹnu bàálù Germany tó já níjó ní ní France kò sí ẹni tágbélébùú sí lọ́rùn rẹ̀ nù wọn àtẹni tí ń wà àtẹni tó gbé àtẹni tó gbé nǹkan kọ́ra ń bẹ lára bàálù náà gbogbo ẹ̀ ló ṣubú wómúwómú sontori di eléyìí báyìí ọlọ́ọ̀ni sọ ni ọlọ́ọ̀ni sọ ni kìí ṣe rọ tó lè báyìí wa ajẹ́ ìpín tọ́ba ẹ̀kẹ́ nǹkan méje sábẹ̀ mi ni wọ́n bá yà sára aṣọ tá a ní kò sí tó burú mbẹ́ ẹnìkan iṣẹ́ yàwòrán yàwòrán ló máa ń ṣe Abdullahi bin Abbas radiyallahu anhuma ọwọ́ akọ̀ fún un iṣẹ́ tó ń ṣe kí iṣẹ́ tó dáa ọ̀yẹ́ àwòrán abẹ mi. ọwọ́ akọ̀ fún Ibn Abbas ó ní la a'rifu san'atan ghayraha èmi ọ̀mọ sẹ́mi tí mo lè ṣe láyé tó jùlọ iṣẹ́ tí mo kọ́ tí mo mọ̀ nù. gẹ́gẹ́ bí ìwọ náà nù bàbá àti sẹ́sẹ́ mi mà nìyẹn ẹ́sípàtì ká yá àwòrán lè ẹ wá gbọ́n tí Ibn Abbas sọ. ó ní illam yakun budd fasawwir min al-ashjar ma la nafsa fi. tó bá yẹ ajẹ́ pé máa ya àwòrán àwọn agi àtàwọn nǹkan tí ọ̀sẹ̀ mi lára rẹ̀ sẹ́mu ká lé ní iṣẹ́ rẹ̀ ha ọmọ yagi ọyọjú sánmà ọyà mashallah ọfẹ́ ṣe ṣe àwọn okó mọ́ṣáláṣí ọyà ó sì tẹ pẹpẹ rẹ̀ ìṣẹ́nu alimami bukhari ló gbé jáde ọ̀rọ̀ Ibn Abbas tọ́ tọ́ba ajẹ́ pé wọ́n ya àwòrán abẹ̀mí sára tẹ́tà ń tẹ̀ wọlé. wọ́n yà sára àtẹ́tàtẹ́ wọ ọ́fíìsì àbá ń jókòó lórí rẹ gbogbo eléyìí kò sí tó burú mẹ́ńgà tó jẹ́ náà la fi sọ tó bá rọ yín lọrùn ya ẹ kó dàálẹ̀ máa wọlé wọ yàrá máa jáde ah máa mi bóòlù ti ìyìnbó kì í pépà nù torí ti gbé tayọ ayé lẹ́yìn fi ń wò pé ẹ̀yin lẹ́ ń tẹ̀ra yín mọ́lẹ̀ o tẹ́mi àti ń tẹ̀ mọ́lẹ̀ kò sí wàhálà mẹ́ àmọ́ bíi ti ìtẹ́ta mi ṣe sọ láti tún á yẹ ẹsẹ̀ sípọ̀ o pé agbe wọ mọ́ṣáláṣí kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ yẹn o mọ́ṣáláṣí kò sáyé bẹ́ẹ̀ fún fọ́tò o sọ̀láàtì kò sáyé bẹ́ẹ̀ fún fọ́tò o lẹ́rìí o ànábì ṣe sọ̀láàtì ó ní lára kọ́tìn fọ́tò wa mẹ́ kọ́ yọ kò sáyé bẹ́ẹ̀ torí rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ wà sẹ́mu kó àwọn tẹ́sí Islam kò sí tọ́ka wọn lẹ́yìn ló lè jẹ́ kó àwọn mùsùlùmí náà wọ́n draft ẹ̀ fún wọn pé ní táwọn fẹ́ kẹ́ bá wa yà sí ni tẹ́bá tí wọ́n yẹ àwòrán abẹ̀mí sí bẹ́ẹ̀ sin gẹ́gẹ́ tẹ́kàtà rí tí wọ́n yẹ ẹsẹ̀ sí wọ́n yẹ kẹ́ kókó lọ àwọn mọ́tíláṣí pátápátá pátápátá sòtò bá jẹ́ bẹ́ẹ̀ bó wà ní fọ́tò ṣéwù kan tẹ̀lé dénú mọ́tíláṣí ṣéwù báwo kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló wá wọnú mọ́tíláṣí tá ń gbé wọ́ bẹ́ẹ̀ wọ́n yẹ kó nítorí kábùkù Allahu Rabbul Alamin táwọn bùkátà ẹnìkan tí ó bá wa gbádùn òun gẹ́gẹ́ bíi DHL office àbùkátà ẹni bọ́tì tààràtààrà tó máa ti ń pọ́nlọ́ àdúrà rẹ̀ lọ́nu àbùkátà ẹni bọ́tì eléyìí jẹba. wàyí o a ti rí nínú tó síwájú nìsín pípé aṣọ nínú aṣọ tí ọ̀tọ̀ káwọ̀ àkọ́kọ́ aṣọ tí wọ́n yí àwòrán sí àwòrán abẹ̀mí kọ̀tọ̀ aṣọ tí wọ́n yí àgbélébù sí kọ̀tọ̀ ẹlẹ́kejì aṣọ tó bá yẹ pé zafaran àfi ọ̀sọ́r ni wọ́n fi pálárò ó ni wọ́n fi jà kọ̀tọ̀ káwọ̀ turukpa nàbí sallallahu alaihi wasallam ṣe léèwọ̀ lórí àwọn ọkùnrin yàtọ̀ sáwọn dání yàtọ̀ sáwọn obìnrin ànábì ṣe léèwọ̀ lórí ọkùnrin yàtọ̀ sáwọn obìnrin àwọn obìnrin tí wọn ma sha Allahu la quwwata illa billah àwọn lè wọ àwọn lè wọ kò sí tó burú mbẹ. ọwọ́ nínú hadith ti abdullahi bin amr bin al-aas ọlọ́run nabi sallallahu alaihi wasallam ó rí kó mọ wọ́ sọ kan aṣọ mu'affarayn tọ́jú asur ni wọ́n fi jalaru ọ̀nà òyì kọ́lọ̀ rẹ̀ padà alábi wa ni ummuka amaratka bi hadha ṣé ìyá rẹ̀ ló ní kọ́ wọlé yìí sẹ́wọ̀n káwọn obìnrin tí wọ́n kèé sí wọ̀ lórí wọn ṣé ìyá rẹ̀ ló ní kọ́ wọlé yìí qultu aksilhuma mọ wá dáná bí lóun pé ṣé kí ló ń kọ́ dànù ni sẹ́wọ̀n pé òun náà gbọ́n kò fẹ́ kó báyà pé ìyá mi ní kékeré yàtọ̀ sí wọ́n ká tani ọba ti jẹ́ ẹ̀sẹ̀ àwọn kọ́ ọmọdé ọ̀lẹ́kọ̀ọ́ ni ẹ̀ eléyìí ní ìsìsẹ́ ìyá rẹ̀ lónìí kọ́ ọ̀wọ́ eléyìí ó ní ìwà anábì sallallahu alaihi wasallam ṣé kí n fọ́ dànù ni anábì ní bal ahriquhuma rárá o fífọ́ dànù báwo lọ́ọ́ tó méjèèjì ná dànù ni sẹ́wọ̀n kó lágbára aṣọ tí wọ́n bá fi zàfàràn àbí ọ̀sọ̀ tí wọ́n fi jàn lárú tí wọ́n fi pa lárú tí kọ́lọ̀ rẹ̀ fi di ṣe dì kọ̀tọ́ kéèyàn ọ̀wọ́ o ànábì òjò ẹ̀ sọ pé lọ́ọ́ fọ́ dànù torí tó máa fọ́ yóò bò ṣùgbọ́n ṣe ló ní ẹjọ́ ná ànábì ò sì fẹ́ ká máa fowó ṣòfò ó túmọ̀ sí kí nǹkan yẹn burú jáde adéṣe yìí alimá muslim ló gbé jáde ali ibn abi talib radiyallahu anhu qala nabi sallallahu alayhi wa sallam nahani ani takhatumi bi dahab ọkọ̀ fún mi láti máa fi gold fi sòrùka o wàá lùsìl qasi ó sì kọ̀ fún mi láti máa wọ sọ́tọ́ ń kó aláàtìlẹ́ misra àtọ́jẹ́ ti harir wa 'an al-qira'ati fi ar-ruku' wa as-sujud ó sì kọ̀ fún mi láti máa kí alukurani ní rúkú àti ìforíkalẹ̀ wa 'an libas al-mu'assar ó sì tún kọ̀ fún mi láti máa wọ aṣọ tí wọ́n fi asọ́r tí wọ́n fi jà alimami muslim ló gbé jáde yàtọ̀ sí imaamu malik imaamu malik ní kò sí tó burú mbẹ tí o bá ti pọ́n lápájú wọ́n ní tẹ́ fi zàfẹ́rán àbí ọ̀ṣọ́rọ̀ tẹ́ fi já sọ tí o bá ti pọ́n lápájú kò burú kọkùnrin ọ̀wọ̀ ó burú gbogbo àdìsí tó wáyé bó láti àṣẹ ìwọ imaamu malik ṣùgbọ́n inú àwọn olùmọ́kò gbogbo wọn ẹnu wọn kò lórí pé tó bá yẹ pé ihram ni kọ̀tọ́ ká wọ aṣọ tí wọ́n fi asfar àbí zafaran tí wọ́n fi tí wọ́n fi jà láró ẹnu gbogbo wọn kò lórí eléyìí pé tó bá yẹ pé ihram la bá gbé kọ̀tọ́ fọkùnrin àbóbìnrin nínú àwọn aṣọ tó dé wà bá kórìíra ọ̀nà ni máa yẹ ṣẹ́fù àwòyẹ́fẹ̀ aṣọ tí máa ń fi kọ́lọ̀ àwọ̀ ara hàn àbí tí máa ń sọ báwọn oríkèsè tóbi sí. aṣọ tí ó fi àwọ̀ àwọ̀ ara rẹ̀ báwo lórí ṣé dúdú ni ọ́ àbí funfun bákan náà aṣọ tí ó tún fi hàn báwo lóríkè rẹ̀ mọ́ àwọn aṣọ yìí kọ̀tọ́ ká wọ̀ wọ́n torí rẹ̀ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ aṣọ yọ́rọ́yọ́rọ́ yóò fi òhò hàn síta ìsìlámù ọ̀gbà ká wọ̀ àwọn kò ní sàlùbáràkà kò ní sàǹfààní aṣọ tí wọ́n wọ̀ yẹn aṣọ tó jẹ́ fi gbogbo hàn tó yẹ pé aṣọ yẹn ẹ̀rí tó gbogbo awọ ara rẹ̀ náà lẹ́ẹ̀ máa rí ó sì lè jẹ́ irú aṣọ náà tó fún bá yóò tún fi hàn báwo lóríkè aṣọ tí ti jẹ́ bẹ́ẹ̀ kọ̀tọ́ káwọ̀ kọ̀tọ́ káwọ̀ lópin ìgbà tí ti jẹ́ wọ̀ fọ́kọ rẹ̀ kọ̀tọ́ fọkùnrin kọ̀tọ́ fóbìnrin àyàfi tóbìnrin bá wọ̀ torí wíwọrú àwọn aṣọ báyìí kése rú rẹ̀ làwọn aṣíwájú rere tí a ti gbọ́ pọ́ màlìjẹ́ náà ń bẹ́ nu wọn kése ni wọ́n wọ̀ kú o àgbọ̀pọ̀ àwọn sọ̀hábà wọ sórí ibú báyìí o fóònù àti wàá fẹ́ jẹ́ a sì ti mà pé tí wọ́n bá fi rú rẹ̀ ṣe sọ̀láàtì sọ̀láàtì ò lè gbà láíláí o ọlọ́fà sọ àwọn ọmọ ta ó fi ṣe sọ̀láàtì gbogbo kọ́lọ̀ àwọ̀ ara rẹ̀ ló hàn síta yìí ọba sọ ọmọ ta fi ṣe sọ̀láàtì bídì rẹ̀ ṣe máa ló hàn síta yìí bídà rẹ̀ ṣe tó torí rẹ̀ Jarir ibn Abdullahi al-Bajali ó ní inna ar-rajula la yalbasu wa huwa 'arin ó ṣe ṣe kẹ́rì pé ìyàwó ọsọ sọ́run ṣùgbọ́n tó yẹ pé ìhòòhò lọ́wọ́ nígbà tó yẹ pé aṣọ tọwọ́ sọ́run ó ti fún dáindáin kódà aṣọ mi jẹ bá rí tẹ́lómi wọ́n pé ah ìjàkadì wọn fi wọ eléyìí ó dájú pé ìjàkadì wọn fi wọ. kí wọ́n ní láàrin aṣọ tá a wọ̀ tó yẹ pé à ń fà ni òun náà ń fà wá à ń fà òun náà ń fà wá bẹ́ẹ̀ la ṣe rí wọ̀ tí gbẹ bá gbọ́n rú olúwa rẹ̀ àbí tọ̀ nǹkan yóò ti tọ́ ara yóò ti yàgbé ara kí sòkòtò tó jáde torí ẹ̀ kọ̀tọ́ ọ̀yọ́ ọmọlúwàbí. Usama ibn Zayd ó lọ́nà ibi sallallahu alaihi wasallam ó bùnmi látọ̀ka tí wọ́n bù ọ̀ náà èmi náà wàá bó ìyàwó mi. ìgbà tó ṣe sà anábì wàá pè mí ó ní kó ló ṣe sà sọ yẹn mo ní mo bù ìyàwó mi ni anábì ní sọ fún ìyàwó rẹ o kọ́lí aṣọ kan máa nísàlẹ̀ o fa inni akhafu an tasifa torí ẹ̀rù ń bà mí pásọ yẹn fi fún kọ́mọ̀sì àfihàn báwo làwọn eegun ara rẹ̀ mà eegun lànàbí pé o ẹran lànàbí sì gbà lérò ẹ̀kọ́ nù ẹ jẹ́ kọ́ lẹ́ nǹkan mọ́sálẹ̀ o sẹ́yìn ọ̀gá àwọn obìnrin náà ní sinimá aránsọ kan wọ́n lè lẹ́ nǹkan mọ́sálẹ̀ kí ló dé kọ́ mọ́ máa fara wọn hàn náà ni àti pé kèsì tuntun ẹgbẹ́ kọ́ lé aṣọ mọ́sálẹ̀ torí rẹ̀ gbogbo aṣọ tí ó bá ti jẹ́ pé ń fi kọ́lọ̀ àwọ̀ hàn léèdì léèsì lẹ́ra gbogbo kọ́lọ̀ ara yín ló fi hàn kí ẹ̀sà sọ lọ́wọ́ aṣọ ẹlẹ́wọ̀n lásán yìí. àbáṣọ tí ó fún táyé pé yóò sọ bóríkì ara wa ti ti ma tí yóò máa fi hàn kọ́tọ́ káwọ̀. wọ́n ní Hafsa ọmọ Abdulrahman Abdulrahman ọmọ Abubakar ọwọ́ ọ̀dọ̀ Aisha Aisha sì jẹ́ ọmọ ìyá bàbá rẹ̀ ọwọ́ sọ́dọ̀ Aisha nígbà tí Khimar Raqiq ìbòrí fẹ́lẹ́fẹ́lẹ́ kan ní bẹ lórí rẹ̀ fàṣàkọ́tò àìṣà àìṣà wa lu ọ̀yà ọ̀yà ìbòrí yẹn wọ́kẹ́sẹ̀ sàkì márùn kẹtífà àìṣà wa fún ní ìbòrí tó nípa ó fún ní ìbòrí tó nípa àwọn ìyá rere nìyẹn o torí tó bá fi sílẹ̀ ó tún lè lò ń mi wọ́n fà ya tó bá tán wọ́n á fún da gbèsè pé tó ya tó mọ́ wá kolobo jáde o ọba jẹ́ pinnu o. wà á kúnlé tọ́ da nígbà tó gbé tí ọ̀dà kó lọ́dọ̀ rà Imam Bayhaqi ló gbé jáde ṣùgbọ́n náà tó gbà wá ọ̀rọ̀ kò fẹsẹ̀ rinlẹ̀. lẹ́yìn eléyìí báyìí nínú àwọn aṣọ eléyìí tí a tún gbọ́dọ̀ fún tá a kórìíra ó náà ní tó tako àwọn èèyàn tá à ń gbà wọn. ìlú tí wọ́n ń gbé àwọn èèyàn láwọn aṣọ tí wọ́n bá sábà àwọn so irú eléyìí báyìí yóò jẹ́ nǹkan tó ṣe pé àkórira gáàbí kọ́ wọ́sọ tó ṣe pé àkóńbẹ wájú àkóńbẹ lẹ́yìn bí ara Sudan àwọn sàkó báyìí àpò tún wà lẹ́yìn a gbọ́ àkótá síwájú ipe tí wọ́n bá fẹ́ mú un tó wà ń bẹ̀ á kí ló ń ṣe ọ́ ètò wa fi sẹ́yìn tó kówó ni àwọn náà kówó ni ọdún tí. 1996 afẹ́sẹ̀ náà gbà lọ Sudan ní Kútọ́nù àwọn afáàtọ̀ wá sí ìdánwò fún wa so wọ́n akọ ìlú wa pé ìtúrí sóyà jẹ́ máa ìtúrí sóyà jẹ́ máa ẹ jókòó so ẹ̀yin lọ́wọ́ akọ sí wa ẹ̀yin máa rákò lẹ́yìn mọ́ fẹ́ dìde fẹ́ lọ fọwọ́ tọ́ pé ẹ sì ẹ̀ wú ọba <laughs> subhanallah lọ́wọ́ tó kọjú sí mi mọ́ bá tó rákò ní Allahu akbar ajẹ́ pé àìsí ìrìn jìnnà láì rábùkẹ ọ̀kẹ́rẹ́ àpò wájú àpò lẹ́yìn báwọn ṣe wọ ọnù Sudan ọ̀kan nu oríṣi aṣọ tiwọn nù àwọn àwọn ọrú ẹ̀ ń bì ara alẹ́ ẹni ní bá ní mọ̀lámọ́dì <laughs> ní Sudan àwọn ti lè pé kò burú níbí àpè nǹkan ṣe lágbájá o ìgbà tó dáṣọ tán sàpò wájú sáyà ó tún sàpò sẹ́yìn gbogbo èèyàn máa wò pé nǹkan ṣe ọ a ti mà ikọ́kùnrin ló máa wọ jalabiya jalabiya tó lọ́rùn tó ní kọ́lọ̀ lọ́rùn tó lápò nígbàyà kí ló wá dọ́dọ̀ ẹ̀yin obìnrin kí ló wá dọ́dọ̀ ẹ̀yin obìnrin kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà tọ́lá sọ ọkùnrin lẹ́ ń wọ̀ bí kọ́kùnrin náà lọ gbé ká àwọn obìnrin wọ̀ ni dáa pé gbogbo obìnrin náà kè mà pé áá ah, ah, kí ló ń ṣe yín bọ̀dà sẹ́yìn ọmọ pé bọ̀dà ni ni sẹ́yìn náà ọmọ pàǹtí ni ni sẹ́yìn fi ń wọ́sọ àwọn bọ̀dà bẹ́ẹ̀ náà ni ìwọ sọ pé nígbà tó ṣe pé ìwọ gbé nàìjíríà ìwọ gbé nàìjíríà ìlú tó gbé ọ̀nà ni sultanate Oman ní sultanate Oman àti Yemen ríró lọkùnrin máa ń ró sọ àti Somalia ríró lọkùnrin máa ń ró sọ jáde so tomati tó ró sọ tán wọ́n tún á mú ọ̀bẹ wọ́n tún fi fi kùn so wọ́n wọṣọ sókè fi ṣẹ́ wọ́n wá fọ̀bẹ síkùn hey ọwọ́ àṣẹrù rẹ̀ wọjà tó <laughs> o ní kọ́kọ́ ìyàwó mọ́bẹ̀ wọjà wàá lọ ṣẹlẹ̀ obìnrin ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ sọ̀rọ̀ fún o sábẹ́ ni o sábẹ́ ni ọbẹ̀ ló gbé wọjà yìí o torí pé kò sínú àṣà tiwa kọ orosọ ọkùnrin orosọ wọjà gẹ́gẹ́ ìhram ló gbé bá sẹ̀rọ̀ pé yọ̀ọ́ máa yà wá lẹ́nu torí rẹ̀ aṣọ tí kò aṣọ àwọn èèyàn tó ń gbà rí wọn ṣeré àkórìíra kọjá pé ńlọ ń wọ torí pé kìí sasọ tiwa bóyá o sẹ́kùn lè máa nàka sí ọ ní pé rí lágbájá lágbájá eléyìí lè mú kó máa sọ̀rọ̀ rẹ náà wàá bá wọn kópa torí wọn wọn lọ́kùn lè bá sọ lẹ́yìn ní tọ́ eléyìí jẹba ká fún aṣọ eléyìí tí ò bá ti jẹ́ aṣọ táwọn èèyàn ń wọ̀ láwùjọ torí pé anabi sallallahu alayhi wa sallam ó ti fi hàn wá pé man labisa thawba shuhratin albasahu Allahu thawba madhallatin yawm al-qiyamah gbogbo ẹni tí wọ́n wọ sọ ìlú mànká ẹ̀dá mi mà one in town ọlọ́run ọba wọlé wá àbùkù tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyamah tó kò ní ìdíkà máa fẹ́ láti strange láwùjọ tá à ń gbé tó bá common táwọn èèyàn ń wọ̀ tí o bá ti takùtọ̀ lọ́n ìwọ náà máa wọ̀. imaamu abu dawud ló gbé jáde alḥafiz al-mandiri nínú at-targhib wat-tarhib ó ní hadithan hasan. wáyé o aṣọ àwọn ọ̀sẹ̀ bọ́ kọ̀tọ́kì ọmọ àwọ̀ ní mùsùlùmí o mùsùlùmí àgbọ̀dọ̀ wọ̀ sọ àwọn ọ̀sẹ̀ bọ́ aṣọ tá a ti mọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ mùsùlùmí àgbọ̀dọ̀ wọ̀ o. torí pé kí ni àwa mùsùlùmí aṣọ táwọn mùsùlùmí máa wọ̀ ni wọ́n máa wọ̀ aṣọ táwọn káfíìrì máa wọ̀ ọ̀gbọ̀dọ̀ bá wọn wọ̀ àwọn káfìrí ni máa ń so gbanumanu kí lọ jẹ yóò tó wá ọjà làbí àtò so gbanumanu ṣé káfìrí ni wọn ni. bákan náà àwọn kèfèrí àwọn náà làwọn ẹni tó ṣe wípé aṣọ tiwọn tí wọn máa wọ ẹ̀yin náà ti dá mà ẹ ti dá sọ wọn tí wọn máa wọ mà ẹ má bàa wọlú ẹ. torí anabi muhammad sallallahu alayhi wa sallam sọ ní hadith abdullahi bin umar radiyallahu anhuma ó ní man tashabbaha bi qawmin fa huwa minhum ẹnikẹ́ni tó bá ṣe tó bá fara jọ àwọn èèyàn kan ó sì rò rẹ̀ kọ́kàn nù wọn ni o alimami abu dawud ló gbé jáde alḥafiz ibn hajar ó ní hadithan hasan. wàyí o haramu ni nínú sariya kí gbogbo aṣọ tẹ bá wọ̀ ṣòkòtò ní abẹ́wù agbádá ni àbí nǹkan míì kọ́ máa wọlé kọ́ta akókó sẹ́yìn haramu nínú òfin sariya haramu kọ́tọ́ kásọ̀ wa kọ́ta akókó sẹ́wà kódà kọ́mọ́dé kókó sẹ́yìn lọ́dà kọ́mọ́dé kókósẹ̀ rárára lọ́dà tọ́ba adé kókósẹ̀ kò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ torí àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé ọlọ́run bá wa la yanzuru Allah yawma al-qiyamati ila man jarra izarahu batara ẹnikẹ́ni tó bá ti ń fa ìlọ́dì rẹ̀ ní ti gbéraga tó tayọ kókósẹ̀ ọlọ́run bò ní wò tó bá jọ́ gbẹ̀ndàlù kìyàmù àdìsí kan sì sọ pé